kò náà kò bí ìtẹ̀lé ìtọ̀run pé kankan tí ọmọ nìyẹn nítorí rí lójú tó sì gbọ́ sétí tọkọwọ́ kàn ló kà fún ṣùgbọ́n tí ò rí tí ò sì gbọ́ tí ò sì ṣe fọwọ́ kàn ìwọ̀nba díẹ̀ nínú àwọn ènìyàn àwọn ní máa kà fún un. إذ كثير من الناس اليوم ماديون ètò pọ̀jù nínú àwọn èèyàn lónìí wọ́n wà material tí wọ́n bá ti rí tí wọ́n ò gbọ́ tí wọ́n ò lè fowó kà wọn rí wọn ọ̀ká kún. فلذلك صارت الدنيا في أعينهم أعظم من كل شيء ló mú kí ilé ayé tóbi lọ́dọ̀ wọn ju gbogbo nǹkan lọ wọn kọ ọ̀run fún kankan tó ń sọ̀rọ̀ àlùjánnà kọ̀ kàkà ètò pé àlùjánnà fún àrírí àlùjánnà ẹnìkan ọlọ́bẹ̀ ó dérí ó fún wọn láàbọ̀ kí ni tó rí kí ló kí ni tó rí bẹ́ẹ̀ kí ló bá pàdé ń bẹ̀ eléyìí lọ́fàá ló fi jẹ́ pé láyé àti lọ́sàn fáwọn kèfèrí ọlọ́run ní zoyina lilladhina kafaru al-hayatu ad-dunya ayé lọ́sàn fún àwọn ẹni tó sá ìgbàgbọ́. يسخرون من الذين آمنوا wọ́n wá ń ṣètòrí ilé ayé tá a ṣe lọ́sọ̀ọ́ fún wa fi àwọn olùgbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́. pé tó bá ti fi ẹ̀sìn ti lọ́ba dára jù ìlànà tẹ́ ń tọ̀ lọ́ba wúlò jù kí ló ṣe tí ọ̀jẹ̀gbẹ́yìn lẹ ilé ayé kó jọ jù kí ló ṣe tí ìdàgbàsókè ilé ayé ọ̀kan kò sọ́dọ̀ yín jù àwọn máa fi bọ́bá ti ṣe dára tó dùn tó nílé ayé ṣe àpèjúwe bí ọ̀nà tó ń gbà ti ṣe tọ́ tó bí ọ̀nà tó ń gbà ti ṣe dára tó láì má wípé ó ṣeé ṣe kíyàn jẹ́ni tó gbọ́ lọ́run ọba gbọ́ kíyà ó sì máa jẹ́ nínú ìsẹ̀mí ilé ayé ní àsìkò tó jẹ́ pé ẹni tó sá ìgbàgbọ́ sọ́lọ̀ ń ọba kó sì máa mú kó mú kó máa gbádùn nínú gbogbo nǹkan ilé ayé tó ń ti kó sá ìgbàgbọ́ sọ́lọ̀ ń ọba nítorí pé ẹ̀tẹ́ lọ́lọ́run ọba fi ìdẹ̀ra yẹn ṣe fún un torí pé kò sí àkọọ́lẹ̀ tí gbogbo ẹni tó ti gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n gbọ́dọ̀ lówó gbogbo ẹni tó bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n gbọ́dọ̀ nípò gbogbo ẹni tó bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹni tó ga lórí ilẹ̀ kò sí àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ nítorí pé àdúnìyà yu'tiha Allahu liman ahab wa liman la yuhib wa amma al-akhirah fala yu'tiha Allahu azza wa jalla illa liman yuhib. ilé ayé kẹ́wọ́n tí wọ́n nínú hadith anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run àwọn afọ ẹni tó nífẹ̀ẹ́ sí àti máa fọ ẹni tí nífẹ̀ẹ́ sí ìyàtọ̀ sí ọ̀run ọlọ́run ọba kì í fẹ́ nìkankan lọ́rùn àfẹsọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí ọlọ́run ọba dàkún sí wa lọ́kàn nù wọn. ọlọ́ni àtìlẹ́ ayé lọ́sọ̀ lilladhina kafaru fún àwọn kèfèrí wọ́n fi àwọn olùgbàgbọ́ òdodo wọn mọ́ àti wọ́n ti ẹ̀yẹ wọ́n yaskhuruna min alladhina amanu wọ́n wà á ti torí ilé ayé tá a ti lọ́sọ̀ fún wọn wọ́n máa fi والذين اتقوا فوقهم يوم القيامة àti pé àwọn ẹni tó páyà ọlọ́run ọba tó bẹ̀rù ọlọ́run ti ń ṣe ń tọ́lọ̀ ń fẹ́ tí wọ́n ń ṣe májìnà ṣe ń tọ́lọ̀ wọn ọba ọ̀fẹ́ tí wọ́n ń fi wá ààbò fúnra wọn níbi ìyà ọlọ́run ọba fawqahum yawm al-qiyamah àwọn ọmọ abẹ lókè àwọn kèfèrí tó bá dijọ́ gbẹ̀ǹdẹ̀ al ní gbàtí kẹfẹẹrẹ máa bẹ nísàlẹ̀sàlẹ̀ nínú yà olùgbàgbọ́ òdodo àwọn máa bẹ lókèlókè nínú gbàdùn. abẹ́yẹn ọ̀ka ọ̀rọ̀ ọlọ́run bá ní oníkẹ́là ìnà kìtàbà àbọ̀rọ̀ ìlàfi àìlè yìí dájúdájú síra àwọn olùṣe dáadáa yóò wọn abẹ láyè tó ga lọ́dọ̀ àwọn ẹni tó ga ṣùgbọ́n kẹlẹ́. إن كتاب الفجار لفي سجين ọ̀rọ̀ orí bí wọ́n ti ṣe ń pè síra àwọn ọ̀daràn àwọn ẹlẹ́sẹ̀ yóò máa bẹ nísàlẹ̀sàlẹ̀ ẹnu rẹ̀ Ibn Abbas radiyallahu anhuma wọ́n tún máa ṣe jẹ́ ìyẹn pẹ̀lú písàlẹ̀sàlẹ̀ ẹlẹ́kejì ibẹ̀ ní síra àwọn ọ̀daràn àwọn abẹ ètùtù máa ṣe pé ìsàlẹ̀sàlẹ̀ ẹlẹ́ náà ìnìnà wà òkè lókè náà ìlànà ìjẹ̀nà wa ọwọ́ àkùkọ náà fẹ́ tà sókè lókè lọ fẹ́ wà ní àbí sàlẹ̀sàlẹ̀ lọ́n torí di ẹlẹ́yìn ọlọ́run kó fún wa ń sẹ́ẹ̀rì sí kó sì wà lọ́wọ́ àlùjẹ̀nà lẹ́yìn ìgbà tó lọ́n bá ròyìn fún wa irú bí ohun tó ṣe sábàbí ìsìn àwọn kèfèrí kìí ṣe sábàbí ìsìn àwọn òun náà ni israruhum ala al-kufr tí tẹpẹlẹ tí ọlọ́run ọba wọn ṣàlàyé fún wa nínú àyà yìí wípé ìfẹ́ tí àwọn kẹfẹ́ ní sílé ayé ètò mu wọn máa fi àwọn olùgbàgbọ́ òdodo sí ẹ̀yẹ ètò mu wọn máa mùsùà nínú àìgbàgbọ́ tó mú wọn má dẹ́kun ìbàjẹ́ tó mú wọn kọ̀ láti gba ẹ̀sìn Islam kì í sórí tí wọn ló ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ọjọ́ ti pẹ́ àwọn kan ti síwájú wọn ní òsì náà yẹn àlàyé tó máa bá ń ṣe fún wa nínú àyà yẹn wípé ń tó ṣe wọn tí wọ́n fi ta ìgbàgbọ́ tẹ́ pè wọ́n níwájú tí wọ́n làwọn ò ṣe islam ẹ pè wọ́n lẹ́yìn wọ́n làwọn ò ní nǹkan kan fi islam ń ṣe ẹ pè wọ́n ní kọ́lọ́fín wọ́n ní àwọn ò ní ṣe islam ẹ pè wọ́n ní gbangba wọ́n làwọn ò ní ṣe islam ẹ gbóhùn sókè pè wọ́n wọ́n làwọn ò ní nǹkan fi islam ń ṣe tẹ́ bá pè wọ́n jẹ́jẹ́ wọ́n làwọn ò ní nǹkan fi islam ń ṣe laysa dhalika mukhtassan bihadha az-zaman nítorí ń ṣẹlẹ̀ yẹn kìí ṣe àsìkò yẹn nìkan ló ti ń ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ síwájú ẹ̀yin náà ti fi ń ṣẹlẹ̀ títí dòní tá a wà nù rẹ̀ eléyìí ti ń ṣẹlẹ̀ láti àkókò àwọn ẹni tó síwájú wa nítorí pé àwọn èèyàn tẹ́ rí yẹn kana nasu ummatan wahida àwọn èèyàn ti jẹ́ ìjọ kan rí tẹ́lẹ̀ ìjọ ẹ̀yọ̀ kan sọ ni wọ́n jẹ́ tí wọ́n bá ti ní tí wọ́n bá ní àwọn èèyàn ọ̀kan ṣoṣo wọn jẹ tẹ́lẹ̀ yìí ọ̀kan ṣoṣo wọn jẹ tẹ́lẹ̀ yìí àlàyé yẹn gbogbo onílàákà yìí ti gbọ́ yé wípé wọn ọjọ́ kan ṣoṣo máa ní ọ̀kan ṣoṣo wọn jẹ tẹ́lẹ̀ ní ìsìnkọ́ wọn ọjọ́ ọ̀kan ṣoṣo máa lágbádá tí máa ṣàtẹ̀yẹgẹ náà dánwò yìí ó túmọ̀ sí pé ní ìsìnkọ́ wọn ṣàtẹ̀yẹgẹ máa búrẹ́dì ló ń tà tẹ́lẹ̀ yìí ó túmọ̀ sí pé ní ìsìnkọ́ kọ̀tà búrẹ́dì mà. kana nnasu ummatan wahidatan ìjọkan ṣoṣo làwọn èèyàn ti jẹ́rí tẹ́lẹ̀ ayébi tẹ̀dẹ̀yúni wal ibadati wal ikhlasi wat tawhidi nípa akásẹ́sì nípa akágbà fọlọ́run nípa akásàfọ̀ mẹ́sìn tó lọ́run nípa akásì ọlọ́run ọba láàṣọ nínú ìjọsìn kanu ummatan wahida ìjọ kan ni wọ́n jẹ́rìí ìjọ kan ṣoṣo tí wọ́n jẹ́rìí yẹn oníkókó nínú wọn ló jẹ́ ẹni tí ń sin lọ́wọ́n ọba oníkálukú nínú wọn ló jẹ́ ẹni tó ṣe pé kì í tàpá sófin ọlọ́wọ́n ọba báyìí ni wọ́n ti ṣe wà ìjọ kan wọn kánà náàsù àwọn afọ́ntẹ̀sẹ̀ kánà náàsù kánì náàsù náà àwọn èèyàn tó náà bá ń sọ̀rọ̀ wọn apá kan ní wọn sọ pé ádámù alayhi salam fanabi ádámù alayhi salam kánà ummatan wahida wọn lọ́nà wọn bá pè ní umma ó sì tún pè ní náà nítorí pé ó wà aslun fil bashariyya òun náà nìpìlẹ̀ ọmọnìyàn ìgbé ádámà ó ti jẹ́ ìjọ kan tó ti kọ́ lọ́wọ́ ọba ló ń sìn àtòun àtàwọn ọmọ rẹ̀ àwọn onítẹ̀fẹ́sẹ̀rẹ̀ míì fi kún wọn lòun àtìyàwó rẹ̀ Hawa ìgbé ìjọkan ni wọ́n jẹ́rìí tẹ́lẹ̀ àwọn míì fi kún wọn ní àtàwọn àrọ́mọdọ́mọ wọn. afọkàn nínú àwọn afúntẹ̀fẹ́sẹ̀rẹ̀ wọn ni kánà náà sọ ọmọ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ wàhídà bí gbogbo wa pátápátá ní ìgbà tí ọlọ́run ọba yọ wá jáde ní ìbarabara àti baba ńlá wa anabi adam aleyhi salam alastu bi rabbikum qalu bala shahidna ǹjẹ́ kí wá sèmi lolúwa yín gbogbo apáta la dáhùn nínú náà pé bẹ́ẹ̀ ni ajẹ́rìí sí pé wọ́n lolúwa wa ìwọ nìkan la tó sìn ṣùgbọ́n dídé tá a dé sílẹ̀ ayé fàkìtàlàfù ìyàpọ̀ ẹnu dé àwọn kan ń sin lọ́hùn. àwọn kan ṣe lọ́hùn àwọn kan ṣe tán lọ́hùn àwọn kan àwọn kan wọn láwọn ò ní ẹlòmíì tó sí ọba àwọn míì wípé bẹ́ẹ̀ ni àwọn lọ́lọ́run àwọn tó ní nǹkan míì pẹ̀lú ọlọ́run pàdé ní àwọn èèyàn ti ìjọ kan rí apá kan ìpè ádámà ni àwọn kan ìpè ádámà àtìyàwó rẹ̀ àwọn kan ìpè ádámà ni àtìyàwó àtàwọn ọmọ rẹ. tafsiri tó kún bí ona ni ke gana nasu ummatan wahida ayi nasu bayna adam wa nuhin alayhi salam àwọn èèyàn láàrin anabi adam àti anabi nuhai ọlọlọrun ọba kó máa bá wọn alayhi masalatu wasalam ike àti ọlọlọrun ọba kó máa bá wọn méjì kanu ummatan wahidatan ala tawhid wọn jẹ ìjọ kan ṣoṣo tó ṣe kí wọn ń bẹ lórí títí Ọlọ́run ọba láàtó nínú ìjọsìn ààrẹ ni ti ń ṣẹbọ sọ́lọ́run ọba láàrin wọn ní ìgbà yẹn ابن عباس رضي الله عنهما من يبوار في إمام البخاري رحمه الله تعالى وابتدال من صحيح وان كان بين آدم ونوح عليه السلام عشرة قرون وان أقرد ten century أبي آه، عشرة قرون that is one thousand years أقرد ìní ń bẹ láàrin ànábì ádámù àti ànábì nùhà alayhi salam táwọn èèyàn fi ń ṣe tawhid láàrin ádámù àti ànábì nùhà alayhi salam ẹgbẹ̀rún ọdún ní ń bẹ láàrin wọn táwọn èèyàn fi ń ṣe tawhid subhanallah wọn wá dùn alẹ́ ìwòlá kọ́kọ́ gbígbà fọlọ́ ni àbí sísá ìgbàgbọ́ sọ́nà wọn gbígbà fọlọ́ ni làkọ́kọ́ ìwòlá kọ́kọ́ táì pààyàn nípa àbòsí ni àbí pípààyàn nípa àbòsí àìpààyàn nípa àbòsí olóṣèwájú kìí ṣe kápáyàn. wọn á béèrè tí ká ṣe dọ́gba ló síwájú ni àbí ká ṣe ìyànjẹ kásàbòsí ti ṣe dọ́gba ló síwájú ó tó di pé bàjẹ́ dé kí àná nàṣọ ummatan wahidatan faba'atha Allahu an-nabiyyina mubashshirina wa mundhirina. níbi àwọn afọ́ ní tafsir وني كان الناس أمة واحدة القفال إنه أوافر لما نكفي دي الأرباوة وني الأمة القوم المجتمعون على الشيء الأمة كما قالوا يعني أمة أو ناني جوتو سكون في جلورين كايوكا ترى لا سكوا الأمة النبي محمد sallallahu alaihi wasallam torí kó gbogbo wa jọ péjọ orí kó alukur'ani ní tírà wa anabi muhammed sallallahu alaihi wasallam ló jíṣẹ́ wa alukur'ani alakumale òní tírà wa alukibla ìnibitọ́ àwọn kọjú sí kírun ijtama'na ala shay. táwọn èèyàn bá jọ péjọ lórí nǹkan ẹyọ kan ala shay'il wahid tó jọ péjọ lórí nǹkan ẹyọ kan yaqtadi ba'duhum bi ba'd tí apá kan wọn kọ́ sí apá kan nínú rẹ̀ summu ummatan wọ́n pè wọ́n ní ọ̀gbà nǹkan yẹn pàtó pàápọ̀ apá kan pọ̀ sí apá kan nínú rẹ̀ wọ́n pè wọ́n ní kíni ọ̀gbà mùsùlùmí pẹ̀lú kèfèrí lẹ́yìn tó bẹ̀ ọ̀gbà لأنهم لم يجتمعوا على الشيء الواحد ولا يقتضي ولا يقتدي بعضهم ببعض apá kan nínú mùsùlùmí àti kèfèrí wọn kọ́ sí ara wọn kọ́ sí kékeré kí ni wọ́n fẹ́ kọ́ sọ̀nù tó ń wà lọ. tọ̀ bákan náà kana an-nasu ummatan wahida sábà wáyà yìí ó ní àwọn èèyàn wọ́n ti jẹ́ ìjọ ẹyọ kan rí ṣùgbọ́n náà wọ́n bọ̀ sọ fún wa ala al-imani am ala al-kufr ala al-huda am ala dalala ìpè wọ́n jẹ́ ìjọ ẹyọ kan rí lórí ìgbà òdodo. ọlọ́run sọ bẹ́ẹ̀ àti wọ́n ti jẹ́ ìjọ ẹyọ kan rí nípa ìgbàgbọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ àbí ìjọ ẹyọ kan ni wọ́n jẹ́ rí nípa pé gbogbo wọn mọ̀nà ọlọ́run sọ bẹ́ẹ̀ àbí ìjọ ẹyọ kan ni wọ́n jẹ́ rí nípa pé gbogbo wọn ṣìnà ọlọ́run sọ bẹ́ẹ̀ eléyìí ló bí ìyàpọ̀ ẹ̀ láàrin àwọn akọni tẹ̀sí eléyìí túmọ̀ sí pé nínú òfin ṣẹ̀ríà àwọn nǹkan táwọn olùmọ̀ nípa pé lẹ́yìn àtẹ́lẹ̀fẹ̀ lọ́lẹ́mà o tẹ̀sẹ̀ hìyẹn wa hàwàl àwọn olùmọ̀wá wọn ya ṣèyà ni tori ko wọ́n fẹ́ láti máa ṣèyà ni àbí nítorí ìfẹ́ nu. وإنما اختلفوا لأن الأدلة تقتضي ذلك ṣùgbọ́n ṣe ni wọ́n ṣe ìyàpọ̀ ya ẹni torí ni tí ó ko wá níbi tí wọ́n ti won wa ìyàpọ̀ ẹnu òun ló fààyè ìyàpọ̀ ẹnu sílẹ̀. ìyapẹ́ ẹnu yẹn kú má dẹ̀lílù sáà àmì ipa gbádùn ni kìí sàmì ipa rẹ̀ ń ṣe wá àmì ipa gbádùn ni amanúrò kìí sàmì ipa amanúrò torí ẹ̀ tí ìyapẹ́ ẹnu bá wá nípa àwọn nǹkan tó ṣe báyìí gbà wá láti ṣe ìyapẹ́ ẹnu nípa rẹ̀ a kìí sọ yìí pé kí ló dé ta ti ṣe ìyapẹ́ ẹnu nítorí pé àmì ipa gbádùn ni kìí sàmì àárẹ̀ torí jẹ́ lẹ́yìn ìwà lẹ́yìn fẹ́ mú. كان الناس أمة واحدة تسلك واحدة على الإيمان bí wọ́n jẹ́ ìjọ kan rí lórí ìgbàgbọ́ òdodo sí lẹ́mú àbí wọ́n jẹ́ ìjọ kan rí àlẹ́kọ́fọ́ lórí àìgbàgbọ́ tó lẹ́mú. àwọn ìjọ sọ pé kánú ummatan wahidatan ala al-iman àwọn náà rí wì ìlọ́pàá ló fi dé fún àwọn àfọ̀ǹtẹ̀sí wọ́n ti yàpọ̀ ẹ̀mí nípa ayé àyè hal kanu ummatan wahidatan ala al-iman séjọ kan kí wọn jẹ nípa pé gbogbo wọn ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ rí gẹ́gbà tí sọ fún anabi adam aleyhi salam baba ńlá wa àtòhun àti àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ láàrin rẹ̀ títóbi dórí ọmọ ọmọ rẹ̀ anabi nuh aleyhi salam ẹgbẹ̀rún ọdún ní bẹ láàrin wọn gbogbo èèyàn pátákì káàpà sísìn bẹ láàrin méjèèjì ọlọ́wọ́n ọba lásán ni wọ́n ń sìn wọn ò máa ń ti ń jẹ́ ìṣẹ̀bọ̀sọ́ lọ́wọ́n ọba wọn ò máa ti ń jẹ ìṣẹ́gun sọ́lọ̀ wọn bá títí ẹgbẹ̀rún ọdún àkọ́kọ́ ìfi pé láàrin anabi nuha aleyhi salam àti baba ńlá wa àti adam aleyhi salam. eléyìí òun náà ní kí apá kan tí wọ́n pọ̀ jù nínú àwọn olùmọ̀jìnlẹ̀ nípa tafsir al-Qur'an làwọn sàlẹ̀sà ay annahum kanu ala dinin wahidin wa huwa al-iman wal-haqq. ìjẹni wọn kò lè lórí àwọn tó pọ̀ jù kò ní í gbé àwọn èèyàn wọ́n wà lórí ẹ̀sìn ẹyọ kan ṣoṣo tí í ṣe ìmánì àti òdodo ní táwọn èèyàn wà lórí rẹ̀ láti bẹ̀rẹ̀ kí ló lẹ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n ní nǹkan púpọ̀ lọ́kọ̀ làwọn ti sọ bẹ́ẹ̀ ibi gánà nasu ummatan wàhídá ay ala dinin wahid lórí ẹ̀sìn kan ẹ̀sìn kan náà sì ni al-imanu wal òdodo àti òdodo kí ló dé fi sọ bẹ́ẹ̀ wọ́n ní nǹkan ni wọ́n ní nínú àwọn nǹkan wọ̀nyẹn òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ yìí pé فبعث الله النبيين مبشرين ومنذرين ìyìn ọlọ́run ọba bá ara àwọn ànábì ó túmọ̀ sí pé nǹkan kan ṣẹlẹ̀ tá à ń sì torí rẹ̀ bùkátà alátúnṣe àwọn èèyàn ti wà alẹ́ lórí àdámẹ́sì Islam nǹkan kan ọ̀pá wọn dà títí àfẹ́rí ten century one thousand years kí wọ́n á ló dé tàbí fáwọn ànábì ránṣẹ́ ó túmọ̀ sí kankan lọ́sẹ̀lẹ̀ o a sì ti mọ̀ yí pé fífa àwọn ànábì ránṣẹ́ ó ní í ṣe pẹ̀lú títàtúnṣe tó bá jẹ́ pé láti pilẹ̀ orí ẹ̀gbàgbọ́ ni wọ́n bá wà ní wọn ò ti máa sin lọ́run tó sì jẹ́ pé ntọ́lọ̀ ń fẹ́ ká ṣe náà ní kásìn òun ọlọ́wọ́n bọ̀ bá ti rán àwọn ànábì ti pẹ́ one thousand years yẹn wọn bá ti wà lásán láì lánàbì wọn bá ti wà lásán láì lẹ́nudí ọmọ tí wọ́n mọ̀nà wọn bá ti wà lásán láì jẹ́pọ̀ àsọ̀tìrà kalẹ̀ fún wọn. wọ́n lé lè lo fi hàn wá wípé àìkánu alẹ́ àdéhìn wà ìdín wọ́n ìmánu wọ́n xaq. wọ́n ní ọlọ́wọ́n bá wá ní labaana àwọn ànábì mubashirin àwọn olùfúnni ròdùnú olùkìlọ̀ wà á ń zẹlẹ̀ máa ọlọ́wọ́n bá sọ tíra ọlọ́wọ́n bá tíra kalẹ̀ fún àwọn ànábì wọ̀nyí pẹ̀lú òdodo lè yá fún ọmọbìnrin náà náà ti fi máa tẹ́lẹ̀ fún fi nítorí kí ọlọ́wọ́n bó lè bá ṣe ìdájọ́ láàrin àwọn ènìyàn nípa tí wọ́n ṣe yapa lórí rẹ̀ tọ́ eléyìí fi hàn wá nípa àwọn ànábì ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá ọ̀ràn wọn wá sílẹ̀ ayé àfi lẹ́yìn ìgbà tí àwọn èèyàn ṣe yapa ànábì Adam alayhi salam tóbi jẹ́ pé ìtọ́tọ́ gbajù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ onípa ànábì ọlọ́ọ̀ni èso jìṣẹ́ rẹ̀ ànábì ọlọ́ọ̀ni èso jìṣẹ́ rẹ̀ nítorí pé àwọn èèyàn wọ́n sì ń bẹ lórí àdámà wọn kò ká da ẹni tó hàn sí kìlọ̀ fún wọn wọn kò ká da ẹni tó máa fún wọn fún tó gbà wọn kò ká da ẹni tí ó máa hàn máa wọn kó tó bí wọn ti ń tọ́lọ̀ wọn bá ń tẹ wọ́n jìnnà ìnọ́fà tó fi jẹ́ pé ó tó kí wọ́n rí ànábì Adam fẹ́sìn kankan àwọn náà wọn kọ́ sí rẹ̀ wọn bùkátà fún fẹ́sìn bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n gbàtí àpàdé ńkọ́ ó di pé wọ́n bùkátà ẹni tí ọmọ kìlọ̀ fún wọn wọ́n bùkátà ẹni tí ọmọ tí ọmọ àmọ́ wọn wọ́n bùkátà ẹni tí ọmọ pàkíyèsí wọn. eléyìí tó túmọ̀ sí pé tàbá wa sọ pé ntọ́lọ́mọba ti torí rẹ̀ tó fi rán àwọn ànẹ́bọ́lọ́mù oníkun lè bọ̀ àwa mú wa mọ̀ ikú ọlọ́run ọba ló dá sánà ọlọ́run ọba ló dálẹ̀ ọlọ́run ọba ló máa ń rọ̀jò ọlọ́run ọba ló máa ń mú kí ọ̀dá dá ọlọ́run ọba ló máa ń mú ní ibi ọlọ́run ọba ló máa ń sọ ní ìdàgbà tá a bá sọ pé torí rẹ̀ lọ́lọ́run ọba ti rán àwọn ànábì ọlọ́run àlágbèyé bó ni ó sì jẹ́ pé torí eléyìí lọ́lọ́run ọba ti rán àwọn ànábì rẹ̀ tẹ́yìn náà sì mà ikú àwọn ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ọba ẹ̀yìn ìgbà tí ìyapa dé lọ́lọ́run ọba ara wọn ànábì ọlọ́run ọba ẹ sì mà ìgbé tí wọ́n bá ní lẹ́yìn ìgbà tí ìyapa dé lọ́lọ́run ọba ara wọn ànábì ọlọ́run ọba idhan lam yub'athu liyuqarriru an-nasa 'ala al-iman bil-muttafaqi 'alayh wọ́n á nítorí kí wọ́n lè bá àmọ́ àwọn èèyàn gbà oúnjẹnu wa kò lé lórí lẹ́nìkan sì apẹnu nípa kọ́lọ̀ ńlọ́dá sẹ́mẹ̀ni talẹ̀ntì ọmọ kọ́lọ̀ ńlọ́dá lẹ̀ talẹ̀ntì ń sè é méjì nípa kọ́lọ̀ ọba ló máa ń fún ní jẹ talẹ̀ntì ń sè é méjì nípa kọ́lọ̀ ọba ló máa ń fún ní nímú talẹ̀ntì ń sè é méjì nípa kọ́lọ̀ ọba ló máa ń rọ̀jò talẹ̀ntì ń sè é méjì nípa kọ́lọ̀ ọba ló lè fún ọbí talẹ̀ntì ń sè é méjì nípa kọ́lọ̀ ọba ló lè mọ̀ fún ọbí àbí ẹnìkan wà tó ń sè é méjì nípa eléyìí kò sẹ́nìkan tó ń sè é méjì nípa rẹ̀. ìrẹ́ni ntọ́lọ̀ ń tìtorí rẹ̀ láwọn ànẹ́bí ọlọ́run sáyé fàtẹ́lẹ̀ kú ìyapa ẹni tó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ó náà ní pé a rí apá kan nínú wọn tó ń sin lọ́run nígbà tápá kan kọ̀ láti sin lọ. a rí apá kan nínú wọn tó ń tẹ̀lé tọ́lọ́run nígbà tápá kan wọn ń tẹ̀lé Jésù. a rí apá kan nínú wọn tó ṣe é ọ̀dọ̀ ọlọ́run ọba ló ń sáde a rí apá kejì tó ṣe pé ń sáde nǹkan mìíràn tó sí kíni tó sí ọlọ́run eléyìí lọ́fà lọ́lọ́run bá fi rán àwọn ànábì rẹ̀ eléyìí jẹ́rìí èyí tí ó múni mà wípé àwọn ìjọ tó síwájú yẹn wọ́n wà lórí ìgbàgbọ́ òdodo wọ́n wà lórí ìgbàgbọ́ òdodo wọ́n àti lórí àìgbàgbọ́ bákan náà nínú àyà mi ọlọ́ni wa ma kana an-nasu illa ummatan wahidatan fakhtalafu àwọn èèyàn ọjọ́ nǹkan bí ìbá ṣèjọ ẹyọ kan lẹ́yìn rẹ̀ ni wọ́n ti yàpọ̀ ẹ̀rọ ni wọ́n bá ti yàpọ̀ ẹ̀rọ eléyìí fi hàn wá wípé àkọ́kọ́ àwọn èèyàn jẹ́ ìjọ ẹyọ kan ni ìyapa ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ ẹyọ kan tí wọ́n ti jẹ́ yẹn wọ́n jẹ́ ìjọ kan ni lórí kíni kàti ọlọ́run ọba láàṣọ nínú ìjọsìn. kana an-nasu ummatan wahida apá kan nínú àwọn olùmọ̀ọ́ àwọn sọ yìí pé gánà nàásù mùsùlùmí náà alùpùpù wà bọ̀lẹ́l wà ṣàkọ́ báwọn èèyàn ẹnu wọn kò wọn jẹ́ ìjọyọ̀ kan lórí kásá ìgbàgbọ́ sọ́lọ̀ lórí ìsìnà lórí orí ibú lẹ́yìn sẹ́lẹ̀ ọ̀nùrùn wọlé ìmán wọ́n jẹ́ ẹni tó ti kò rí ìmán kò sì rí ìgbàgbọ́ òdodo farahimahumullahu ta'ala bi irsali rusuli ilayhim tọ́lọ́wọ́n bá bá ti kẹ́ wọn nípa ríran tọ́ran àwọn òjíṣẹ́ nípa ríran ara àwọn òjíṣẹ́ sí wọn. ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kò kò kò kò lágbára kásọ̀ yìí àwọn èèyàn inú sí ni wọ́n ti kọ́kọ́ wà ní kọ́lá wọn bó tó rán àwọn òjíṣẹ́ sí wọn kò gún régé tó nítorí pé àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ tẹ orí ilẹ̀ ànábì ọlọ́run nínú ọmọ nìyẹn baba ńlá ọ ànábì Adam alayhi salam àti ti sọ. So, pípé jíjẹ́ tó jẹ́ ànábì ọlọ́run ó ti tún àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ láti fi mànà nítorí wọn ò bùkátà àdámásì ń bẹ pẹ̀lú wọn nígbà yẹn wọn à bùkátà ẹni tí wọn ti lọ fún wọn náà wọn àti bùkátà ẹni tí ó sọ adùn àlìjẹ́nà fún wọn kó tó di pé wọ́n sin lọ torí pé nbo ni baba ńlá ti jáde àlìjẹ́nà ọwọ́ ọ̀sẹ̀ tí ì tí wọn tí ó hàn nínú rẹ̀ pé ẹni tó ti gbénu lé ìdẹ̀ra rí ni tó sì fẹ́ padà sínú rẹ̀ ó tó mú kí ẹni tó fẹ́ wọ àlìjáná ọmọ owó ìṣesí wọn pọ̀sí torí pé ẹni tó ti gbénu ìdẹ̀ra rí tá a wá mú kó nú ìdẹ̀ra tá a sọ sílé wàhálà tá a sọ sílé fìtínà tá a sọ sílé bó ṣe ọ̀jẹ́ pọ̀ bá sì ṣiṣẹ́ kò ní rí èrè gbogbo iṣẹ́ rẹ̀ kó wàhálà lọ́pọ̀ jùlọ yọ̀ọ́ mọ̀ sí wàhálà lójú méjèèjì yóò sì máa gbìyànjú lójú méjèèjì láti rí pé dájú saka inú ilé ìgbádùn ló ń padà sí ibi tó ṣe pé ìyẹn wọn máa jẹ gbádùn láì ṣe wàhálà ibẹ̀ ni wọn fẹ́ padà sí ọwọ́ òṣèṣì bàbá ńlá wa yẹn ó tú àwọn èèyàn àkọ́kọ́ láti máa wà àwòkọ́ṣe láì jẹ́ kí wọ́n ṣe wàásù fún wọn láì jẹ́ kí wọ́n pè wọn nítorí pé ọwọ́ ti ń ṣẹlẹ̀ níwájú wọn ti tú wọn ní wàásù. akramakallah ìwọ náà lápẹjúwe wọn kọ́lé ọlọ́lá ńlá kalẹ̀ wọn á ní kọ́ wá gbé bẹ́ẹ̀ wọn ni kọ́ wa gbé bẹ̀ ní ìwọ tó so yìí pé orí mattress tó ń sùn tẹ́lẹ̀ ògèdè ìdùnnú yàrá ti bú gbogbo ẹ̀gúsí tí yẹn fẹ́ wù sínú yìí ó dùn àfa wọn akọ́ta láti kalẹ̀ fún ọ wọn sùn bẹ́ẹ̀ oníkun obomi báyìí bí kìíní táàpù yẹn ti gbóòórùn àwọ̀ ọwọ́ rẹ̀ omi kan dà nígbà ah láàrin ọfẹ joko aga súnra rẹ ọsọra rẹ tí wọn ti gbé ẹjoko sa subhanallah ọtẹ bọtìnì lára fíríjì fíríjì ti kọ síbẹ̀ pé ṣé ọkà gbígbóná lẹ́fẹ̀ẹ́ ni àbí tutù fíríjì tó gbogbo gbádùn ká ń gorí ara wọn fún àgbàlagbà onímọ̀ bàtí ọmọ játọ̀ àbá màtọ́ bá wọn á sọ fún ọ pé nǹkan ẹ̀yọ̀ kan náà ni o kò pé méjì o tó wọn bá ti sí àlè ọkọ ònà ilé ọlá ńlá yìí o òun náà ní pé ọ̀hún gbọ́dọ̀ jàlúbọ́sà. so àlùbọ́sà ti kunu lé èyí tó ń ti sè èyí tó ń ti sè wọ́n sì ní wọ́n máa ti mú oúnjẹ náà gbọ́dọ̀ jẹ́ oríṣiríṣi ara ń bẹ́ tàbí àlùbọ́sà dára jù oríṣiríṣi ẹja ń bẹ sábà lùbọ́sà tó tó tó wọn fi ṣe fúláwà sí la kú láti wá jẹ ẹja táà ní má lùbọ́sà jẹ bàbá ni àjẹ ń dáhùn àwọn ojàre wọn á lé yan nínú ilé yìí torí àlùbọ́sà lásán màá jẹ à màá jẹ lọ́ba jẹ wọn bá nítọ́ ẹ ibi tẹ ẹ gbà wọlé o ẹ tún bá bẹ jáde lọ́ba nìkan ni kò jáde àbá ìbànújẹ́ rẹ yóò jù tí ipò tó ti wà tẹ́lẹ̀ lọ kó o tó bára rẹ̀ ńlẹ́ ńlá yìí lọ ẹ má tún dọ̀ padà sínú ibi tó ń sùn tẹ́lẹ̀ o ìbànújẹ́ tí yóò dorí rẹ̀ kodò yóò ju ètò ọ̀wánu rẹ̀ tẹ́lẹ̀ pé a ah, lẹ́yìn tí mo ti wá tọ́gbàdùn wò mo tún á padà síbi pé a ah, irun wọn ní pípé yájú ẹ̀sìn lọ tọ́ba wa múra tó ń ṣiṣẹ́ rí ọ̀fẹ́ ọ̀fẹ́ ronú kúwàdà tó ń lè bá a dọ̀ padà sí ilé ńlá yìí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ń bùkátà wa sùn ẹ eh, wọn á ní nǹkan tó máa ṣe tó máa ṣe ni o tá a tún fi dọ́ padà síbẹ̀ tó ń bùkátà wàá sùn kaná alùbọ́sà láyé ẹ tó o bá rí gbọ́dọ̀ wàá wàá sáré nígbà ẹsẹ̀ méjì pé kìnnì wàhálà kò báyìí ṣé ìwọ tó wò láti má jẹ àlùbọ́sà àbò tó wò o tó wò náà gbogbo ẹlòmíràn tó bá rí o pé a ah, àlùbọ́sà ń kó báyìí torí ni bàbá yìí jẹ́ tó fi kó báyìí ó ti tó ìdánilẹ́kọ̀ọ́ àti ìlanilọ́yẹ̀ ẹni tó lọ́wọ́ bàbá nílò bẹ́ẹ̀ náà ni bàbá ńlá wa Nabi Adam alayhi salam tí bọ́lá ti sọ fún pé tẹ́tí máa yẹ ti yẹn nàkùn mí ní huda faman tabi'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun. ìmọ̀nà ń bọ̀ wá bá yín látọ̀dọ̀ mi gbogbo ẹni tó bá tẹ̀lé mánà torí délé ẹni àkókò bùkátà wà sùn kò bùkátà akẹ́nìkan tẹ̀sẹ̀ máa ń gbé lọ síbi ṣe tọ́lọ̀ má ṣe jésù torí jésù náà ló gbé wọn lórí ilẹ̀ ẹsìn máa pété nǹkan ọ̀bá ti pẹ́ síra wọn ìgbàgbé ìsábà séèyàn kò tí ì pẹ́ tí wọ́n dórí lẹ̀ wọn bùkátà ẹnìkan tí wọ́n máa pariwo sí wọn létí ṣùgbọ́n wàá ti máa ti ń pẹ́ tásìkò bá ń gorí ara wọn tọ́jọ́ ń gorí ọjọ́ tó sùn gorí oṣù tọ́dún ń rí lura wọn ìgbà náà ni bàbá mi máa dé torí ẹ̀ ló ti jẹ́ pé àti sọ pé àwọn èèyàn sì nà níbẹ̀rẹ̀ wọn kò ṣe déédéé bíi ká sọ yìí gorí ìmọ̀nà wọn wà pàápàá jùlọ pẹ̀lú ọ̀rọ̀ tá a rí láti ọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhuma ibi kánà nasu kánà ma bayna Adam alayhi salam wa Nuh alayhi salam asharatu qurun wípé ẹgbẹ̀rún ọdún ní bẹ láàrin baba ńlá wa anabi adam aleyhi salam àti anabi nuh aleyhi salam táwọn èèyàn ti sìn lọ. ó tún di pé àpàdé ẹ sì mà wọ́n ti jẹ́ ìjọkan lórí pé wọ́n ń sìn lọ lónìí kan tí àpàbádé ń kọ́ tọ́badé bó ni ó ti rí àwọn kan máa sìn àwọn kan láti sìn wọ́n ti tẹ́ ìjọ ẹyọ kan lórí ẹ̀sìn òdodo tí apá bá dé báwo ni ó ṣe rí apá kan ọbẹ̀ lórí ẹ̀sìn òdodo apá kan ọbẹ̀ lórí ẹ̀sìn irọ́. kánú ummatan wahidatan ala al-iman wọ́n dẹ́ ìjọ ẹyọ kan nípa gbígbọ́ ọlọ́run ọba gbọ́ tí apá bá dé tó bá dé ńkọ́ ẹ̀rí pápá kan jẹ́ mu'minun nígbà tápá kan jẹ́ kíni mushrikun apá kan jẹ́ olùṣẹbọ sọ́lọ̀ lọ́dà fún sọ́wọ́n bí ká torí di èlé ẹjẹ àtúnjọ wáyà yìí ọlọ́ni káàna nàásù ummatan wahidatan faba'atha Allahu an-nabiyyina mubashshirina wa mundhirin àwọn èèyàn ti jẹ́ ìjọ ẹyọ kan rí a sì ti sọ pé ìjọ ẹyọ kan lórí kíni lórí ẹ̀sìn ẹyọ kan ẹ̀sìn ẹyọ kan tó dá lórí ìgbàgbọ́ òdodo àti kíni àti dídì òdodo mú faba'atha Allahu an-nabiyyin. lọ́lọ́wọ́ bá bá rán àwọn ànábì mubashirina wa mundhirin tí wọ́n jẹ́ olùfúnni ròdùnú olùkìlọ̀ fúnni àá kí ni wọ́n ṣe tọ́nà tí wọ́n rán àwọn ànábì ẹ wá yà yẹn dáadáa nasu ummatan wahida àwọn èèyàn jẹ́ ìjọ ẹyọ kan. faba'atha Allahu an-nabiyyin inú bá bá àwọn kí wọ́n ọba yìí فالقرآن بعضه تفسير لبعض القرآن تاريه أبقى رياما ثم أبقى ló fi jẹ́ ipin tó bá jẹ́ pé apá kan lọ fẹ́ dìmú lásán ò ní gbọ́ alukur'an yìí dáadáa ọlọ́run wá sọ nínú súra mi ó ní nínú súratu Yunus ó ní wa ma kana an-nasu illa ummatan wahidatan fakhtalafu subhanallah àwọn èèyàn jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ rí bí ìbá ti jọ ẹyọ kan ìjọ ẹyọ kan lórí ẹ̀sìn òdodo ẹ̀sìn òdodo tó dá lórí ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo ká sì di òdodo mú kí lọ́ wá sí wọn fàtẹ́lẹ̀fó wọn bá ti yapa ìyapa bá ṣẹlẹ̀ láàrin wọn tọ ìyapa tó ṣẹlẹ̀ láàrin wọn al-ilmu bihi aghna an dhikri ìgbà tá a ti máa ó mú ọlọ́run mọ́tòtò sọ́ńbì mà. wípé tíwọ náà bá ronú àwọn èèyàn ti jẹ́ ìjọ ẹyọ kan lórí ẹ̀sìn òdodo tó lórí ká lọ́wọ́n bá gbọ́ ká sì di òdodo mú kí ló wá dé tó lọ́n fi rán àwọn ànábì àtẹ́pẹ́sẹ̀lẹ̀ kan tẹ̀lé fà jàdà fún torí pé àyà ìgbà náà òun náà tún ṣàlàyé rẹ̀ ọlọ́ni lè yá kùmà bẹ́yìn náà náà ṣe fi máa tẹ̀lé òfin ọ̀ràn àwọn ànábì wọ́n jẹ́ olùfúnni ròdùnú olùkìlọ̀ fúnni nítorí wọ́n lè bá àwọn àdìdájọ́ láàrin àwọn èèyàn nípa tí wọ́n ṣe yàpalẹ̀ lórí ajẹ́ pé kí ló fà tọ́lọ̀ fi ràn àwọn ànábì alẹ́ ṣẹlẹ̀ àwọn ìyapa lọ́fà lọ́lọ́ fi ràn àwọn ànábì nínú àyà yìí ẹ̀kọ́ mbẹ́mbẹ́ tó pọ̀ ayé alḥadu alẹ́ wàhídà ìpè lọ sí di ká sọ̀kan kànáà nàṣọ ummatan wàhídà ìjọ kan làwọn èèyàn jẹ́ rí tẹ́lẹ̀ eléyìí túmọ̀ sí wípé kẹ́ ẹ jẹ́ ìjọ ẹyọ kan orí ń bẹ ń bẹ púpọ̀ fún yín kẹ́ ẹ yín lóṣooṣù ọ̀wọ̀ ìlọsíwájú tó pọ̀ ń bẹ ń bẹ fún yín ẹ má pinra yín yẹlẹyẹlẹ o inna hadhihi ummatukum ummatan wahida eléyìí ni ìjọ yín ìjọ ẹ̀ka ṣoṣo kẹ́yìn náà tẹ́ra yín lọ́kan dáadáa ń bẹ ń bẹ o àti mùsùlùmí kí ló wá bí táwọn náà ti sọ̀rọ̀ àwọn oríṣiríṣi báyìí mùsùlùmí kan kò fẹ́ gbọ́ mùsùlùmí mi mùsùlùmí kan kò fẹ́ bá mùsùlùmí mi tò mùsùlùmí kan kò fẹ́ kí nǹkan kan dùn pẹ̀lú mùsùlùmí mi pọ̀ àwa pọ̀ nǹkan míì tí èsì islam di islam àwa pọ̀ nǹkan míì tó ṣe yí pé kìí sùn ní ẹ̀sìn tó lọ́n fi rán ànábì wa muhammed sallallahu alaihi wasallam akọ́dí bàbàrà ti kọjá pé sòsáìtì kan lẹ dálẹ̀ tuwaluna alẹ́ wàtúwàdúnà alẹ́ ẹ wàá máa bá àwọn èèyàn ṣe lórí pé wọ́n bá yín ṣe sòsáìtì yẹn ẹ kọ̀yìn sí wọn lórí pé wọn ò sínú ẹgbẹ́ yín subhanallah jahiliya eléyẹn ó ń bẹ nínú ìdí ayé ojú dúdú ó tó di pẹ́sẹ̀ islam dé oníkàlùkù á wá they will be very proud to be member of that society and not to be a muslim. tí kálukú wọn máa fi sèyàn tí wọn máa fi ṣe fáàrí òní kò ń jẹ mẹ́bà ti society kan kì í ṣe pé to be a muslim yóò lè máa ra mọ́tò i'm proud to be a family member of yóò lè máa ra lẹ̀kùn àbáwọlé rẹ̀ i'm proud to be a member of not to be a muslim subhanallah àti ti mà pànàbí Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó ń lọ sójú ogun kan ogun yẹn wọ́n pè ní ghazwatu Banil Mustaliqa ìjà tẹlẹ láàrin àwọn sàábì kan sí sàábì mi oníkàlùkù wọn rántí ibi táwọn ti wá táwọn tó pàdé Madina ọ̀kan rántí wípé Makka ń ti ń èkejì rántí para Madina lòun kàkàbàjáre pé àwọn èèyàn rẹ̀ pé yà á lẹ muhajirin ẹ̀yin muhajirun ẹ gbà mí o ẹ má jẹ́ kí ara Madina yọ ọyàn mi jẹ o ara Madina náà ń gbà tí o fẹnu tiẹ̀ falágbàfọ̀ ó náà ní yà á lẹ ansar ẹ̀yin ansar ẹgbẹ̀mí náà o ẹ ansar eyin ansar mi naa jẹ́ ara Maka yọ ọyàn mi jẹ anabi wa sallallahu alayhi wa sallam wa gbọ́ wọ́n ní awa bi da'watil jahiliya wa ana bayna azhurikum. da'uha fa innaha mumtina. ìgbà yóò dúdú lẹ́wọ̀ a máa pè bí ẹ máa gbé lárugẹ tó ti kébé òsì bẹ́ẹ̀ láàrin yìí ǹdí lọ. subhanallah da'uha ẹ̀ pàtì fa innaha mumtina ọ̀hún yóò kú mbẹ́tì ẹ̀ràn. ilé ìtumọ̀ sẹ́yàmẹ̀yà ìpínlẹ̀ ni yẹlẹyẹlẹ ìlú sí ìlú orílẹ̀-èdè sórílẹ̀-èdè ìran sí ìran èdè sédè ká máa pínra yẹlẹyẹlẹ yún ọlọ́wọ́ bọ̀ fẹ́ ọlọ́run bá ń fẹ́ kájẹ́ ummatan wahida ala din haq ala wa huwa islam kájẹ́ ìjọ ẹ̀yọ̀ kan lórí ẹ̀sìn òdodo èyí ṣe ẹ̀sìn islam. kò síbi tó lè forí pamọ́ sí lópin ìgbà tó bá ti pẹ́ yàmẹ̀yà ló ń dọ̀ ọ́ láàmú nínú òfin ẹ̀sìn islam kò síbi tó lè forí pamọ́ sí lópin ìgbà tó bá ti pé ìrántí ìrántí ń dọ̀ láàmú kò síbi tó lè forí pamọ́ sí nínú òfin ẹ̀sìn Islam lópin ìgbà tó bá ti pé nǹkan míì tó ti pé kò wúlò ẹni wọ́n bá kà kò síbi tó lè lórí fipamọ́ sí nínú òkè Islam torí ẹ̀ ti jẹ́ pé à ń dá society lẹ̀ à ń dá society lẹ̀ yẹn ọ̀ràn ló máa ń dálẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà oníkàlùkù ọmọ gbé tiwọn lárugẹ òní fẹ́ gbọ́ nípa táwọn míì ṣe yóò mú àwọn míì lọ́tà tó ti pé wọ́n sọ̀tà mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ ni wọ́n wọ́n ń ṣe nàwárù àwọn ń ṣe núùrù ẹ̀wò núùrù nàwárù wọ́n jọra wọn àbí wọ́n jọra wọn ha wọ́n tún múra wọn lọ́tà subhanallah ẹnìkan ṣe abaru ẹnìkan ṣe ahabaru wọ́n tún nìkan náà ni afaaru síbẹ̀síbẹ̀ wọ́n tún múra wọn lọ́tà ahabaru díìnì àti ahabaru díìnì díìnì díìnì náà ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ akabaru àti ahabaru gbogbo ẹ̀ wọ́n tún nìkan náà ni afaaru síbẹ̀síbẹ̀ ní bẹ́ẹ̀ ríra wọn subhanallah subhanallah àwọn kan ṣe nasfat àwọn kan ṣe zaf zaf ẹ eh? zat zatap èmi ò tiẹ̀ mọ̀ mo rí lu kan ni torí wọn kàn yọ ẹni yẹn wọn á fi z sí nasfat yóò di kí ni zasfat hmm, àwọn ní zasfat wọ́n sùn kẹ́nà ni àbí tí wọ́n sùn kẹ́nà ó sùn wọn kẹ́nà ni àbí wọn ò ní fẹ́ ríra wọn láàrin lè bá ń ṣe tí wọ́n ń bi àwọn ọ̀gá ẹ̀fọ́ fún ọ̀hún ẹ̀sẹ̀ ìwà á alẹ́ sùn mùsùlùmí ebi mùsùlùmí gbogbo yín tó bá ti mùsùlùmí gbogbo yín nabiyyukum wahid anabi yín náà la anabi Muhammad sallallahu alayhi wa sallam dinukum wahid ẹ̀sìn yín náà ọ̀kan ni onílẹ̀sìn Islam qiblatukum wahida àdójúkọ kí ló bí ká má fẹ́ ríra wa jàmá tẹ̀bá wàá ti máa kó tẹ̀síwá káyìn nípa àwọn ti tọ̀rí kọ̀ kálukú ló dára tẹ̀síwá tiẹ̀ bákan náà wọ́n wá kọ́tìn wọ́n fi ṣe ara sára tẹ̀síwá ṣùgbọ́n eléyìí kú tiẹ̀ lọ eléyìí kú tiẹ̀ kọ́rùn wọ́n tún ní má fẹ́ ríra wọn eléyìí sọ pé Tìjàníyà ló ń ṣe eléyìí kó kọ́ ọ̀dìríyà ni نتركه الاختلاف في المسمى أوجد عندهم الاختلاف في الحقيقة فأورث عندهم التناقض إبادو قواتياتو أمك طريق قوم وسطو قوم قوم فيري الله ونسق إن هذه أمتكم أمة واحدة إلي نجوي جاي وكاني مثل الله نكاسي وأن هذا صراطي مستقيما tẹ̀tẹ̀bìrù wala tẹ̀tẹ̀bìrù subula fatafarraqa bikum an sabilihi eléyìí lójú ọ̀nà tèmi ọlọ́run ọba torí kọ́ ọlọ́run làwa ń tẹ̀lé wa anna hadha sirati mustaqima eléyìí lójú ọ̀nà èmi ọlọ́run ọba tọ́tọ́ gaara ó túmọ̀ sí pé gbogbo ọ̀nà méjì bá ti yàtọ̀ sí tọ́lọ́run ọba kò lè tọ́ gaara fẹtẹrẹ o ọlọ́run ló ní kẹ máa tọ o wọ wá kọ ẹnì kejì ń bí apá náà ìwọ fẹ́ tọ ojú ọ̀nà ọlọ ẹlòmíì fẹ́ tọ́jú ọ̀nà tó yàtọ̀ sí tọ́lọ. ọwọ́ anilala gbọ̀gẹ́dẹ́ àyàfi kí wọn náà tọ́jú ọ̀nà tó yàtọ̀ sí tọ́lọ yìí kẹ́lẹ́ bá rẹ sẹ́rẹ̀ àlè rẹ o torí tá a bá rẹ kárẹ́ látàrí òdodo. àmọ́ tó bá jẹ́ pé ìbàjẹ́ ni wọ́n bá dín àlè rẹ láéláé. tọ́ ọlọ́nìkan náà nẹ́sùn ummatan wahida ummatan wahida ẹ̀kọ́ tí nínú ẹ̀kọ́ tuntun bẹ́ẹ̀mẹ̀ náà ní gba jẹ́ ìjọ yọkan ìyapa kò ní síbi tí ó fi wá dé o àyàfi kọ́ sọ wá di nǹkan eré lọ́wọ́ ọ̀tá Islam nítorí wípé a ti mà wípé nígbà tí àwọn agaga àwọn àwọn àwọn igi ọ̀wọ̀ tá a bá dì wọ́n pọ̀ àti sẹ́ wọn àti dá wọn a máa di fẹ́ẹ́ ṣùgbọ́n tá a bá ti fún wọn yẹlẹyẹlẹ ńkọ́ ẹ̀rí pé àti dá wọn àti fún wọn ìrọ̀rùn ní máa jẹ́ ọ̀dọ̀ wa jàmá ìyapa kò lè ràn wá lọ́wọ́ pa ẹ wo ibi tó gbé wa dé ẹ wo ibi tí ìyapa gbé wa dé ìyapa gbé wa dé bíi pé ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí lónìí lọ́wọ́ àníkù kí mùsùlùmí ọ̀ràn lọ́wọ́ àràn lọ́wọ́ nítorí ìyapa pété bá ti ní kọ́ wá pẹ̀lú wa ìgbà tó ti pọ̀ ń tójú wa lójú rí o hàn wá. ewu tí wàá gbé wa dé lónìí jàǹbá ń ṣe islam a lè sọ̀rọ̀ lóhùn ẹyọ kan kọ́tẹ́sì islam wọn mọ̀ pé nǹkan ṣe àfikún náà kó wọn sọ̀ra a lè ṣe bẹ́ẹ̀ nítorí kíni nítorí ìyapa. táwọn kan bá sọ pé naam àwọn mi sọ pé láà sàǹkà máa ní bẹ́ẹ̀ ni àwọn mi ò fi kò rí bẹ́ẹ̀ ẹ wò bí tí ìyapa ń gbé wa lọ ìyapa sọ wá di kẹrí lọ́wọ́ ọ̀tá ìsìlá ó di ọwọ́ wa jẹ mọ́ ká sọ̀rọ̀ fún ìyapa káwá mọ̀ ìpè fàkítẹ́lẹ̀ fún tọ́lọ̀ wọn bá sọ yẹn pé ìyapa ló ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn yìí gbogbo ìyapa ní ọ̀dà o ìyapa èyí tó ní í ṣe pẹ̀lú tẹ̀wọ̀ ṣéèdì kò sí àyè fún àgbọ̀dọ̀ gbà láyé ìyapa tó ní í ṣe pẹ̀lú kásì ọlọ́run ọba lónìí ká soso àgbọ̀dọ̀ gbà láyé ọgbọ̀dọ̀ sáyè fún ìyapa nínú kájọsìn fọlọ́ lónìí ká ọgbọ̀dọ̀ sí àyè fún ìyapa nínú kọlọ̀run ọba la tó sìn kẹ́nìkan á gbẹ́ àlèsí fọdún márùn ká tún pàtì pàtì báwo àlè pàtì láéláé wà àbùdọ̀rọ̀ gbẹ́kẹ́ hatta ya'tiyakal yaqin olúwa rẹ̀ kọ́ ọmọ ẹ̀sìn títí tí kú òfìdé yìí. ṣùgbọ́n àwọn ẹ̀yà pàkan wà ní ìtúsí pé kò burú kárí láàrin àwọn èèyàn ìyapa nínú àgbọ́yé ìyapa nínú àgbọ́yé lápèjúwe wọ́n kọ́ sára ògiri wípé post no bill ìwọ́pọ̀ yìí lọ sí di pé bí ìtìwúlẹ̀ ó kéré máa wò ọgbọ́dọ̀ bá wọn lẹ́ pépà kan máa rògbè rẹ̀ ẹnìkan sì gbọ́ yé pé bọ́ ọ bá lẹ́ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ jíjọ́ kan lọ. sọye òun gbọ́ yé pé fixed bill ni wọn ọ̀fẹ́ àmì tí wọ́n bá lè yọ kò burú sọ̀rọ̀ pé mẹ́ẹ̀ẹ́ máa ṣàlàyé fúnra yín ni pé àhà post no bill ni wọ́n sọ no bill wọ́n no no bill tó ń sọ yẹn o ní pé fixed bill ètò ìsìnkú tó bá ti débẹ̀ kò ní ṣe yọ ma àmọ́ removable one sọ pé tá a bá ti yọ wujuduhu kal-adam gbígbà tí o sì ń bẹ̀ mọ́ ni la yuqalu lahu bill wọ́n yìí pé bíìlì ẹ̀ kí mbẹ́ ẹ máa gbé agbárí rẹ̀ pọ̀ agbárí rẹ̀ tó nǹkan ẹ̀yin lẹ́ẹ̀ ma àyè wà bí o àyè wà irú eléyìí kò burú torí pé ó ń bẹ nínú tí máa dé kọ́kọ́ ló jiná ó ń bẹ nínú tí máa ràn ní lọ́wọ́ pé ká gbọ́n kò burú ní òfin ṣẹ̀ríà ó jẹ́ pé yàpá ọgbọ́n sáré àyàn tí máa yà sẹ́mìlò khilaf nítòsíìsì kí yàpá ọwọ́ bẹ̀ kò burú kí yàpá ọwọ́ bẹ̀ torí lẹ́sẹ̀ rí nínú fẹ́kàn ìyàpá pọ̀ àwọn ìyapa tẹ Mahmood ìyapa tó jẹ sẹ́yìn tí kìí ṣe taburú ẹnìkan sọ pé yẹjì ẹnìkan sọ pé la bali yóò dàbò ẹnìkan sọ pé ọ̀ràn yẹn ni ẹnìkan sọ pé kìí sọ̀ràn yẹn súnà torí pé ẹ̀rí yẹn ó ti ṣe ká gbọ́ yé mbẹ́ ọ̀ràn yẹn ó sì ṣe ká gbọ́ yé mbẹ́ kékeré súnà tó eléyìí wọn kìí bú yẹn torí ìyapa yẹn ṣùgbọ́n ìyapa nípa tòhíì. ẹnì kan pé tọ̀rí kọ́ ló fẹ́ ṣe ẹnì kan pé náà súnà ló fẹ́ ṣe à kò kò sí. wa anna hadha sirati mustaqiman fattabi'u eléyìí lójú ọ̀nà tèmi ọlọ́run ọba mustaqima ìtọ̀tọ̀ fattabi'u oníkẹ́ máa tọ̀ wala tattabi'u subula ọlọ́lẹ̀ gbọdọ̀ tẹ̀lé àwọn nàmí o fatafarraqa bikum an sabili kọ́mọ̀ pín yẹlẹyẹlẹ kúrò lójú ọ̀nà ọlọ́run ọba kò sáyè fún ìyàpọ̀ ẹnu ṣùgbọ́n tó bá jẹ mọ́ fíkì ìyàpọ̀ ẹnu lè wọ bẹ́ẹ̀ torí wọn lọ́ọ́ fàánà lọ rẹ́ fìrí pé ẹni tó bá ti sìn náà pa tọ̀hìd wọn là ẹni tó sìn náà àmọ́ pa fíkì tálẹ́ gbọ́dọ̀ pé ìmáàmù Malik lẹ́ni tó sìn náà ìmáàmù Ahmad lẹ́ni tó sìn náà ìmáàmù Shafi'i lẹ́ni tó sìn náà ìmáàmù Abu Hanifa lẹ́ni tó sìn náà àyàfi kó náà jẹ́ kó ti sìn náà àbí òye yín nítorí pé nítorí yàpọ̀ ẹnu láàrin tiwọn àyè ń bẹ́ẹ̀ ìyàpọ̀ ẹ̀rọ. ọba ni az-zaniyatu waz-zani fajlidu kulla wahidin minhuma mi'ata jaldah ọkùnrin tó ṣe zina àti obìnrin tó ṣe zina ẹnà ìkíní kejì wọn lọ́gọ́rùn ẹgbàá tẹ bá káyà yìí àyà yóò ṣe yàtọ̀ láàrin ẹni tó ṣe zina lẹ́yìn tó ti kọ́kọ́ níyàwó rí àbí lẹ́yìn tó ti lọ́kọ rí sáàsọ pé àyà yìí kárí ẹni tó ti níyàwó rí àtẹni tó ti fẹ́yàwó rí ẹni tó ti lọ́kọ rí àtẹni tó ti lọ́kọ rí àbá ni sọ bẹ́ẹ̀ ara ti máa bí ìyàpọ̀ ẹnu nìyẹn o àyà Al-Qur'ani kò ṣe yàtọ̀ kó lẹ́yìn tó ṣe zina lọ́kùnrin àti tó ṣe zina lóbìnrin kí ni ìdájọ́ wọn ẹgbẹ́ ọgọ́rùn-ún bọ́ọ̀nù ọgbọ́ bọ́ọ̀nù. ẹnìkan á sọ pé àtẹni tó ṣe zina tó ti níyàwó àtẹni tó ṣe zina tí ò níyàwó àtẹni tó ṣe zina tó lọ́kọ àti tí ò lọ́kọ ẹgbẹ́ ọgọ́rùn-ún náà lọ́lọ́ ní ká náà. ṣé ìyàpá wa lè ṣẹlẹ̀ àbí ìṣẹ̀lẹ̀ ó lè ṣẹlẹ̀ torí ẹni Umar ibn Khattab radiyallahu anhu ló ti sọ yìí pé arrajmu haqqun kásọ ẹni tó jẹ́ abilékọ àtọkùnrin tó ti níyàwó ló kó pa sẹ́ni bá ṣe zina òdodo ni àwa kàánú alukurani kótó ti kọ́ ló ń padàjọ yẹn rẹ anabi sallallahu alaihi wasallam ti sọ onízina ló kó pa sẹ́ni wọ́n ti wọ́n ti dínà yapa mẹ́. bákan náà sábà tún padà wá sórí ẹni tí ò tí ì níyàwó àtẹni tí ò tí ì jẹ́ abilékọ tó ṣe zina táyà ìṣẹ́kù lórí ẹ̀ pé ká nà lẹ́gbọ̀ ọgọ́rùn pé ká nà lẹ́gbọ̀ ọgọ́rùn ṣé ẹgbọ̀ ọgọ́rùn nìkan ni ayọ̀ sọ̀jọ̀ ẹgbọ̀ ọgọ́rùn lọ torí apá kan náà lùmọ́ pé ẹgbọ̀ ọgọ́rùn péré àwọn kan sọ pé lá wàtàgẹ́rì ibò ayámi á tún gbé agbèjìnà táwọn èèyàn fọdún kan bàbá àjẹwọn la sọ sí fọdún kan sẹ́wọ̀n báyọ̀ sọ bẹ́ẹ̀ tùmádìí sọ bẹ́ẹ̀ ara máa ń bí yìí ìyàpẹ̀ torí pé àyà ọ̀wà mọ́jùmọ́lá ọ̀la sòṣùmọ́ àbí ló ṣàlàyé rẹ̀ yékéyékéyéké. bákan náà ǹjẹ́ ẹni tá a sọ ló kópa yín sáàtún kọ́kọ́ nà lẹ́gbàá náà kó tó di pa sọ ló kópa torí pa ayé òsè yàtọ̀ láàrin ẹni tó ti níyàwó àtẹni tó ti níyàwó ẹni tó ti lọ́kọ àtẹni tó ti lọ́kọ ó ní gbogbo wọn jẹ gbọgọ́rùn bóyá plus ẹni ká sọ ló kò yín jẹ torí apá kan ní ọkọ̀ọ̀kọ̀ tó ń jẹ gbaná kó tó di pa aṣọ lóko. èèyàn á sọ pé ah, ẹ gbá pẹ̀lú pípa ah, ẹ kúkú pa so gbogbo eléyìí ara ti máa ń bí ìyá ẹ̀rí báyìí wà fún gbogbo eléyìí so ìwọ ọlọ́mọ wa try láti convince ẹnìkejì rẹ wípé ntí wọ́n gbìyànjú lọ́dọ́gba jù òun ó sì try láti ṣàlàyé fún ọ pé ntó náà gbọ́ yìí lọ́dọ́gba jù eléyìí ni wọ́n ń pè ní kọ́ńfìtìs àgbọ́yé tó péye náà sì kéde kẹ́kẹ́ gbé tíra síwájú wọ́n mọ túmọ̀ rẹ̀ kọ́ la kọ́ sọ pé ìnáwó dájúdájú òun náà náà ló kọ́ lulẹ̀ náà lè kọ́ kọ́ńfìtìs yéésù ni wọ́n ń pè fún kọ́ńfìtìs ẹlẹ́ni dáríjà máa wọ́n pè wọ́n kàn tán ọ̀rọ̀ ni nítorí pé fún kọ́ńfìtìs oníkóoró rí wò òní wọ́n ti sọ wípé ìdá máa فعلم الفقه أولى باعتزاز nítorí ma kan bá ń ṣe fáàrí pẹ̀lú máa rẹ̀ ìmá fíkù lọ́gbàwá jújù fún àfi ṣe fáàrí. فكم طيب يفوح ولك مسك mélòó mélòó nínú àwọn lọ́fíńdà ló máa ń rùn tí ọ̀dà bíi mẹ́sì وكم طير يطير ولا كبازي mélòó mélòó nínú ẹyẹ ló ń fò tó ti kúkọ̀ dàbí àtà yẹn ni pé mísí láàrin àwọn lọ́fíńdà ẹni fi kí orí láàrin àwọn ọmọ yòókù gẹ́gẹ́ bí àtà láàrin àwọn ẹyẹ yòókù tó ń fò bẹ́ẹ̀ ni fi kí orí láàrin àwọn ọmọ yòókù tó nítorí dẹ́yì iná lọ́lọ́wọ́ bá sọ yìí pé. ولو ردوه إلى الرسول وإلى أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم táyà kan bá sọ kalẹ̀ wọn máa yiri ẹwù wọn máa yiri ẹwù bí àyà tá a kà ní ìsìn àmà sí ẹni tó ti lọ́kọ tẹ́lẹ̀ ẹni tó ti níyàwó tẹ́lẹ̀ táwọn náà wọbẹ àbí wọn wọbẹ kálukọ máa gbé ẹ ah, mo rò pé ẹ eh, èmi náà tẹ́ǹkì pé ẹ. Eh, ìmọ̀ abẹ́ fi ṣe. ọlọ́ni ẹ̀dá padà ila rasul ẹ̀dá padà sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam wa ila ulil amri minhum ẹ̀dá sọ́dọ̀ àwọn àfáànú yín àwọn olùmọ́nú yín ẹ̀dá padà sọ́dọ̀ wọn. la'alimu alladhina yastanbitunahu min àwọn tó ní mà bá a ti yọ òfin náà kúránà àti súnà la'alimahu alladhina yastanbitunahu minhum àwọn tó ní mà nípa bá a ti yọ òfin nínú àkúránà àti استنباط الأحكام ó ní ti pẹ̀lú fẹ́ẹ̀kì torí délé ìyáparu eléyìí kìí ṣe nǹkan tó burú o mẹlẹka fìkìyà ó máa ń ṣẹlẹ̀ látàrí ìyapa rẹ̀ torí rẹ̀ àmọ́ o kí bá ti sọ àwọn olùmọ̀wọ̀ ìyapa nítorí kí wọ́n nífẹ̀ẹ́ sí fún ọ̀yapa wọn ìyapa torí pé àwọn ẹ̀rí tó wà kọ́ wọn bá yìí rẹ̀ lẹ́nu ọlọ́ni fẹ́ bá yà tẹ́ mọ́ ọkùnrin nábì yìí lọ́lọ́wọ́n bá bá ara àwọn ànábì ẹ̀yìn ti ti mà ipò ànábì o lè je òjíṣẹ́ ṣùgbọ́n gbogbo òjíṣẹ́ anabi náà ni wọ́n ànábì lè jẹ́ òjíṣẹ́ ètò túmọ̀ sí pé ń bẹ nù àwọn ànábì tí kìí ṣe òjíṣẹ́ kéèyàn ti má pèjúwe baba ńlá wa wá anabi adama alayhi salam ànábì ọlọ́ni léyìí tọ́jọ́ gbadùn nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n ní kìí ṣòjíṣẹ́ ọlọ́run ọba a So, nígbà anábì òun ọfẹ, tayọ òjíṣẹ́ torí pé malaika wa bá ó sì jíṣẹ́ ọba fún àti sọ pé kó jíṣẹ́ rẹ̀ fẹ́ lómi àmọ́ jọkùnrin nínú àwọn ọmọ anabi adama nínú wọn fi pé anabi ṣùgbọ́n bíi náà ni. ṣùgbọ́n àfikún jíṣẹ́ ó ń bẹ pẹ̀lú díẹ̀ eléyìí lọ́sọ̀ di kíni ar-rasul òjíṣẹ́ torí rẹ̀ nabiyuna muhammadun sallallahu alayhi wa sallam nabiyun rasulun anabini òjíṣẹ́ ọlọ́run anabi musa nabiyun rasulun. anabi ni òjíṣẹ́ ọlọ́run ní aleyhi salatu wasalam bẹ́ẹ̀ náà lànàbì Isa bẹ́ẹ̀ náà lànàbì Ibrahima bẹ́ẹ̀ náà lànàbì Nuha aleyhi salatu wasalam. torí ẹ̀ ìgbà tó lọ́wọ́ bá sọ pé faba'atha Allahu an-nabiyyina lọ́lọ́wọ́ bá bá ara wọn ànábì al-muradu huna ar-rusul. ìyẹn pé nabiyyina rusul. abáhà àwọn ànábì tí wọ́n jòjì sẹ́ nítorí pé tí o bá jòjì sẹ́ lam yakun bashiran wala kana nadhira tí o bá jòjì sẹ́ kò bá ti já fún ní ròdùnú torí pé wọn ò ní kó jíṣẹ́ báwo ni sọ afọ́n ròdùnú tí o bá jòjì sẹ́ kò ní í jẹ́ olùkìlọ̀ fún ni nítorí pé tí o bá jẹ́ bẹ́ẹ̀ báwo ni ọba ti ṣe kìlọ̀ fún ọ tí ìbá ti kọ́ lọ́wọ́ bá sọ fún yín pé kó jíṣẹ́ torí délé yìí àwọn anabi ọlọ́run bá tó lọ́wọ́ bá rán àmọ́ pé wọ́n pọ̀ jọjọ wọ́n pọ̀ jọjọ àdìsí mú nọ́mbà wọn wá ṣùgbọ́n ìyá pẹ́ẹ́nu pọ̀ láàrin àwọn olùmọ̀ wa nípa pé sádìsí ìgúnrégé àbí ògúnrégé nínú Musnad al-Imam Ahmad rahimahullahu ta'ala igbe àwọn anabi tó lọ́wọ́ bá rán wọ́n jẹ́ one hundred and twenty-four thousand one hundred and twenty-four thousand sẹ̀mí kọ́lọ́ ni ìmẹ̀ ń kọ́rí ẹ̀dín ìlà ọ̀lẹ́ bí hànàdé kò sí ìlú kan àyàfi pé olùkìlọ̀ wà mẹ́. tọ́ nínú wọn ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá ọjọ́ òjíṣẹ́ ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́tàlá ọjọ́ òjíṣẹ́ ìwúlọ apọ̀jù àwọn ànábì àwọn òjíṣẹ́ ńkọ́ àwọn kéré ló ń kà sí àwọn ànábì ọlọ. tọ́ ọlọ́run ti àlàyé níbí kí ni sí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ni mubashirin olùfúnni ròdùnú wa mundhirin olùkìlọ̀ fúnni. mubashirin ìfúnni ròdùnú ó ní í ṣe pẹ̀lú ẹni tó bá ti dáadáa gbogbo ẹni tó bá ti tẹ̀lé tọ́lọ̀ tó ti ń tọ́lọ̀ wọn bá fi rán àwọn òjíṣẹ́ wọn àfọ̀nròdùnú gbígbé alìjẹ́nà jẹ tìyìn kí bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ti fèsì lọ́pọ̀lọpọ̀ nínú ìgbésí ayé wọn ẹ̀yẹn wà fìjúwe láti Mẹ́kà áàlù Yasir àwọn ará alẹ́ Yasir tó ti kí wọ́n fi àjẹ wọn torí kí wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ gbígbé ahadun ahad ọ̀kan ṣoṣo lọ́wọ́n bá dáàbò dodo jọ́sìn fún ẹ̀wọ̀rú ìyà tó jẹ wọn ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam anabi sọ fún wa pé isbiru ala yasiri fa inna maw'idakum al-jannah ẹ ti sùúrù àdéhùn yín tọ́lọ̀ ń ṣe fún yín náà al-jannah subhanallah ìró dùnú lélẹ̀ anabi sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àwọn anabi tó ṣíwájú wọ́n jẹ́ àwọn ìró dùnú fẹ́ni tó bá ti dáadáa ṣùgbọ́n àwọn ìsalábòsí wọ́n á fún àwọn ẹni dáadáa ní ròdùn nù wọ́n mú nzèrè wọ́n sì jẹ́ olùkìlọ̀ fẹ́ni tó bá kọ̀ tọ́lọ̀ ẹni tó bá ṣe tọ́lọ̀ wọ́n á fún ròdùn ẹni tó bá kọ̀ tọ́lọ̀ wọ́n sì kìlọ̀ fún iná iná ní ìrètí ẹ̀ iná ní ìrètí ẹ̀ kí bá nàbí sọlá àṣẹlẹ̀ fẹsọ̀ fáwọn ará Mẹ́kà bí tí bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọ́n ṣe Islam gbogbo èèyàn pátákáfà tó ń ṣe tiwọn wọn di ọ̀gá fún gbogbo èèyàn láyé wọn sì wà àlùjáde àmọ́ tí wọn kọ̀ láti ṣe tọlọ́run wọn dẹni tá a pa láyé bì wọn sì tún wọ náà tó bá di lọ́la àlùkẹyà ilé ẹni wọn ń pè ní ìlà ìkìlọ̀ nígbà tí wọn ṣe bí sára fún wọn wọn fún wọn ro dùnú ẹni tó gbọ́ gbáà ẹ̀rí nínú wọn àrí asharatul mubashsharuna bil janna èèyàn mẹ́wàá tá a ti fún ròlù náà àlùjánnà látàyè mi. a rí nínú wa alu Bahrain àwọn ẹni tó jagun Badru la tadri la'alla Allah qad ittala'a ala ali Badrin faqala if'alu ma shi'tum fa inni qad ghafartu lakum. bẹ́ẹ̀ la nabi wa sallallahu alayhi wa sallam ni wọ́n sọ fún sàbẹ̀ tọ́fẹ́ pa Hatib ibnu Abi Balda nígbà tó fi lẹ́tà rẹ̀ sí sáwọn ará Mẹ́kà tí fi ń tó ànábì sallallahu alaihi wasallam gbóńbẹ̀ nígbà ànábì gbógun bọ̀ sànábì sallallahu alaihi wasallam tọ́lọ̀ fi mọ̀ án tó Ali ibn Abi Talib àtàwọn kan náà sàbẹ̀ wọn lọ gba lẹ́tà yẹn wá gbàtà gba lẹ́tà dé wọ́n rí pé àtọ̀dọ̀ Hatib ló ti wá kí ló mọ̀ ọ́ sí bẹ́ẹ̀ Hatib ní kì í ṣe pé mo sà ìgbàgbọ́ lẹ́yìn ìgbàgbọ́ ẹ̀rù ń bà mí kó mẹ́tò pé ńgbà tẹ́ bá gbógun dọ́hùn dúkìá mi ọ̀parun ẹbí àti mọ̀lẹ́bí mi ọ̀pọ̀ká. ọ̀kan náà tàbí tọrọ lọ́dọ̀ anábì sọlá àṣìlá pé ẹja bẹ lórí anábì ni ẹ má bẹ lórí ẹ gbàgbé ni kó nà jagun bàdà ẹ sì má làálọ̀lọ́hà ọ̀dẹ̀ tọ́là àlẹ́ àlẹ́ bẹ́dìrín fọkànlẹ̀ fàálù má ṣe wọ́n lọ́n ti wú àwọn ìtọ́jagun bàdàrà bátìrì jọ yẹn pé ẹ máa ṣe gbogbo tó bá wù yín láti òní lọ torí mo ti forí jìn orí délé ọ̀dọ́ àjùmọ̀ ipi káwa náà ọjọ́ kan nínú ẹni tí wọ́n ṣe wọ́n fún ní ròdùnú ìròdùnú tó bá ti fún yàn ìyẹn sórí rẹ̀ nù wọ́n mú un zèrè wọ́n ti jẹ́ olùkìlọ̀ fún ni a ti ti mọ̀ pé náà lọ́wọ́ àná àwọn gbólóhùn bọ́lọ̀ wọn bá sẹ́ńtì síwájú wọn ní tùmọ̀ mubashirina olùfúnni ròdùnú wa munzirina olùkìlọ̀ fúnni ó yàtọ̀ sí munzirina wa mubashirina olùkìlọ̀ fúnni olùfúnni ròdùnú ẹni rí bí kan náà alukurani tó lọ́wọ́ bá ti ti anidara síwájú bishara ìkìlọ̀ síwájú ròdùnú ẹni rí kí ló fà á. ntọ́fà ni pé ẹ̀mí a máa nífẹ̀ẹ́ kún ó kùn nírò dáadáa ju kún fẹ́rù lọ. àti pèèyàn sì di dáadáa látàrí òdùnnú a máa mú kí ìpèpè ó tètè ta tayọ ọkọ jẹ pé ni. ìdẹ́rùbani pípọ̀ wọ̀nà yóò sì burú yọ ta wọn ilẹ̀ yóò fi máa pè lọ. torí ló ti jẹ́ pé ìfúnni rò dùnú ńlọ yẹ kó síwájú ọ̀rọ̀ wa na sallallahu alaihi wasallam sọ pé bashiru wala tunfiru ẹ máa fún àwọn èèyàn dùnú ni ẹ má lé wọn jìnnà ẹ lé wọn dànù. ìró òdòdó ní kẹ́ ẹ máa fún wa. bẹ́ẹ̀ni kí wọ́n bá sọ pé ah gbogbo ọ̀ràn tó ń dá yìí tí ọlọ́run ti forí jìn òun náàm ọlọ́run bó forí jìn ọ́. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ما sọ̀rọ̀ jìnnà nípa àti ọlọ́run ọlọ́run àbá ọlọ́run àbá máa ń sàkórí ní gbogbo ẹsẹ̀. ẹ̀fọn èèyàn ro òdùnnú fífún wọn ro òdùnnú tí ọba mú wọn kí wọn gba òdodo sísẹ̀rù bá wọn ò ní mú wọn kí wọn bá. torí ẹ lọ́fà lọ́lọ́run bá fi ti àlùbíṣára síwájú àdìdára mọ́nà ti mọ wa ńlọ dá wa tọmọ fún àwọn mi ò ní gbọ́ mùsùlùmí gbà tọmọ nsọpọ wà lùjánná wọn ti tẹ́ni góòlù lẹ̀ fún ọ abọ́ àti síbi góòlù gbogbo ẹ̀ góòlù bí àwọn ẹyin mú ni ọmọdé bá sọ pé tó ọba bá bẹ́ẹ̀ kú wa wọ̀ náà iná tó ṣe é pé fòrò àwọn ń zè náà òórùn rẹ̀ ò ní jẹ́ gbádùn bẹ́ẹ̀ sẹ́mi pé yóò kọ́ dimú bẹ̀ gan sẹ́mi pé ayé la wà <laughs> subhanallah ìgbé òórùn ti fòrò àwọn ń zina ní jẹ́ kí gbogbo ọmọ ọlọ́pàá yàtọ̀ sí pé èèyàn gbádùn nù nẹ́sẹ̀ ilé ìyá ni òórùn fòrò tiwọn àlékún yàtọ̀ ni káwọn ṣe dènà láyé tí wọn sọ fún ọ sọ wá ní wàá jẹ ayé orí ẹ wàá ti yọ ọ̀rọ̀ ẹ gan bó bá dúró la kẹyà torí délé gbàtẹ bá sọ fún bẹ́ẹ̀ ẹ̀yin ẹ máa kí ìfẹ́ rí pé yóò tún fẹ́ fọ ọgbọ mú mi òórùn á sọ hàn lọ torí ẹ ló ti jẹ pé bẹ́ẹ̀ máa ti ń fún ròdùnú ẹ sì máa kìlọ̀ fún ẹni pé máa ti ń fi búrẹ́dì tẹ̀fín fà bí ọba gbọ́ kó rí kòbókò náà tó sí ló ń mú tiẹ̀ pé kòbókò ní àbí búrẹ́dì ẹ̀yàn pé búrẹ́dì ni ó mú wọ́n tún fi bọ́tà sí wọ́n tún bẹ̀yìn sí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n tún fi jáàmù sí gbogbo ẹ̀ jáàmù ara wọn nú ẹ so nínú ikú múyàn àbí kòbókò ẹlẹ́nu mẹ́ta èwo lèyàn ó mú torí ẹ̀ ló ti jẹ́ pé ilé yẹn là ń pè àtẹ̀rẹ̀hìbù wà tẹ̀rẹ̀hìbẹ̀ kàtẹ́ni lójú kòkòrò káti fẹ́ rúbáyà a máa mú káwọn ilé ti kún fún wọn gbọ́ fún wọn gbà torí ẹni al-Hafiz al-Mundhiri rahimahullah ta'ala wọn ti kó àwọn àdéhìí jọ anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọn pè ní at-targhib wat-tarhib àwọn àdéhìí tó ṣe ni lójú kòkòrò àtàwọn àdéhìí tó sẹ́rù bá ní àwọn ọmọ wa lọ́pọ̀lọpọ̀ ti ṣiṣẹ́ fún tíra yẹn wọ́n sọ sọ̀hí tọ́ àmbẹ̀ wọ́n sọ bọ̀hí tọ́ àmbẹ̀ tí mo mú bá wà ń bẹ̀ wọ́n sọ nínú wọn ni Sheikh Al-Albani rahimahullahu ta'ala tọ́ eléyìí túmọ̀ sí pé ìwọ náà tó fẹ́ pèpè lọ sí díẹ̀ Islam iṣẹ́ dáadáa ló ń ṣe ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ló ń tọ̀ ìwọ náà jẹ́ni tí ọmọ fún ni ròdùn nù kó tó di pọ́ ọmọ ṣe ìkìlọ̀ fún ni jẹ́ni tí ọmọ fanimára kó tó di pọ́ ọmọ ṣẹ̀rù bá ní. nítorí wípé ọmọ èèyàn láyé ó máa ń fẹ́ kí wọ́n sọ dáadáa fún tayọ bí ti sẹ́ ń bí yàní ó sì máa ń kórira kọjá ikú wọn máa sẹ̀rù bá wọn torí ti lè ọfẹ́ pìyàn lọ síbi dáadáa àwọn bàbá bàbá rẹ̀ wọ́n ti ṣàìdá tó náà ṣe lọ́wọ́ ọwọ́n ń bi ọ́ léèrè wípé sọ ọ fẹ́ sọ pé bàbá òun wà nù náà ni ìwọ sọ pé ọ̀rọ̀ bàbá rẹ̀ kọ́ là ń sọ báyìí ní tèmi sọ ibi tẹ́ bá ṣe tí mò ń pè yín lọ síbi rẹ̀ inṣàlá ẹ wà lùjẹ́ nà àbí òye wọ́n sọ pé bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ti wọ́n náà à sòsẹ́mi kó lè sọ pé fífọ́tò rẹ̀ hàn mí tòun tó mú wọ tó fi mà dájú kó ti wọ́n náà ó yẹ kó ti rí tòun tó yẹ kó sọ ni pé ìjẹ́mi ń pè yín lọ sídìí rẹ̀ ní kẹ́ ẹ gbọ́ tọ́lọ́n bá ní kẹ́ ẹ sí ẹ wà lùjọ́nà wọ́n sàn bàbá yín gàǹgà tẹ́ wẹ̀ wọ́n ti ṣe akọ̀dàmú ìlànà akọ̀dàmú wọ́n ti lọ bá tí wọ́n ṣe lé ayé wọ́n ti lọ bá tí wọ́n ṣe lé ayé ẹni tó sì wà láyé tó wà láyé láti ìfìdí fún mọ̀mọ́ bàbá yẹn ti kú mọ̀mọ́ ti kú àwọn ti lọ bá ní tí wọ́n ṣe lẹ̀. bákan náà kò burú ká tún ṣe kìlọ̀ fún yẹn nítorí pé kìlọ̀ tẹ̀lé yẹn náà ó lò àmàdé kéèyàn gbọ́ àmàdé kéèyàn gbàǹgbà mi. ṣùgbọ́n ìdáàmà ti síwájú náà ni ìró òdùn síwájú ká tó ṣe kìlọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé nínú òfin Islam ẹ gbọ́dọ̀ dìde jì náà títí pé kàn wọn sọ dáadáa dáadáa lójúmọ́ bí àwọn kan títí pé tí wọn láwọn pè yẹn lọ sí jẹ́ sọ lọ́n ìtàn náà ni ìtàn ẹnìkan nígbà tó fi ìtàdá tí fi ń kọ̀wé ó ti mú lọ́ba ẹ̀ tí ìsìn kan mú bẹ́ẹ̀ bá ọlọ́run ló forí gbogbo ẹsẹ̀ rẹ̀ sí ìtàdá ló mú lọ́lọ́run àforí tó mi ló mú abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin àdéhì wò irọ́ lásán tòtò ajé kéèyàn kàn máa kúrò jọ tí wọ́n máa kúrò jọ tí wọ́n máa tàwọn èèyàn jẹ́ Ah, eléyìí ń kọ́ la ní ìdí àbí òye wa ẹ ẹ máa sọ dáadáa ẹ sì máa kìlọ̀ fún wa ẹ máa sọ dáadáa ẹ sì máa kìlọ̀ fún wa nítorí pé kó má jẹ́ pé dáadáa dáadáa lásán wọ́n máa gbọ́ wọ́n wá di tọ̀rí kọ̀ tọ̀rí kọ́ ilẹ̀ wọ́n di sùfí dẹ̀ torí pé lọ́dọ̀ àwọn sùfí àwọn ọmọ ti pé tó bá ti báyìí àlìjáde ló lẹ́kùn méje ẹlẹ́kùn kọ̀ọ̀kan ọ̀nà méje lónà tó pín sí ọ̀nà méje méje náà lónà tó pín sí ọ̀nà méje tó wàá parí sí àwọn ẹni máa mánu tó ṣùgbọ́n ẹ mọ̀ tó wá jẹ́ni tí ó le jù tẹ́kí gbogbo tí a ah, tẹ́bá ti báyìí náà ni o tẹ́bá ti báyìí iná kan tún wà tán pé ńlàbọ́ ọ̀kan sẹ̀yìn ọ̀kan ah, àbà iná tún ti le jù kẹjẹkẹ wà láàrin bẹ́ẹ̀ sì ń pè wọ́n ti di dáadáa tẹ̀sí máa ti kìlọ̀ fún wọn wọ́n dènà sáìdá ẹ rí i pé ká fún ní ròdò nù dáadáa yẹn oná làwọn kan lò tàbí sàwọn èèyàn lọ́mọlẹ́yìn pọ́ọ̀lù láfíríkà bíi wọn pe ara wọn ní mubashirun mubashirun àwọn munafirun tó ń pe ara wọn mubashirin wọn pe ara wọn ní mubashirun olùkúni ròdùn fọdámọdá àwọn náà kọ síwájú òyìnbó kó ìbò gbàlúwa àwọn náà kọ tìrànṣẹ táwọn àlùjọ gbà tó àwọn ọmọ wa bùnyàn ló mú wọn máa bùnyàn lọ́sẹ̀ wọn máa bùnyàn sùwìtì wọn máa ẹ máa gbà àtisẹ́ rẹ̀ fún yín àádá fún yín náà ni bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ táwọn ń ṣe di sí wọn làwọn ṣe di sára àwọn fáwọn èèyàn rò dùnú àwọn fún wọn ẹ̀yìn rere ìyìn rere tó eléyìí náà lọ fà ló ti jẹ́ pé lọ́dọ̀ tí wọn tó bá lọ sí tuntun dára wọn fún ọlọ́gbọ́n ọ̀fẹ́ so wọn á gbowó lọ́dọ̀ tí wọn á bínú má bínú wíì sára wọn ọlọ́mọ ti sọ ní irú wọn nítorí sọ́nà má ti ọ́ ní irú wọn àpadà ti kú dénú ọlọ́mọ ti sọ ara padà rí so nítorí délé yìí báyìí sọ́wọ́ aburú pé wọn náà nu Islam kọ́ jẹ́ mubashira láàmù nà fẹ́ràn òbúrú anábì ló ti pa aláṣẹ bẹ́ẹ̀ káwọn ká tó mú àwọn òkúrọ́ wọn yẹn ó ní bashiru wala tunaffiru. ẹ máa fún àwọn èèyàn ro dùnú ẹ lè wọn jìnnà. bákan náà ẹ̀sìn ó ń bẹnu tó yẹ ká fi kọ́ra nǹkan àti ẹ máa ẹ ara yín ọ̀dọ̀ wọ́n wà káwọn àna máa múra wa lẹ́gùn wọ́n fẹ́ pè yẹn lọ torí pé jubilati nufusu ala hubbi man ahsana ilayha wa bughdi man asaa ilayha àdámẹ́ẹ̀mí ọ̀ ń bẹ lórí pípọ́ máa nífẹ̀ẹ́ tó bá ṣe dáadáa sí kó sì máa kórìíra ẹ̀ tó bá ṣe dáadáa sí torí ẹ̀ tí wọ́n bá ti lè ṣe dáadáa sí tó ń bùn lẹ́bùn tó ń bùn lẹ́bùn nítorí tó bá mú mẹ́sẹ̀jì rẹ̀ ń dé wà á rí pé ọ̀tẹ̀ wọ̀ gbà torí délé ọ̀dọ̀ wọ̀ wá. wa anzala ma'ahumul kitaba الحق ọlọ́run bá ti sọ tírà kalẹ̀ fún àwọn ànábì yìí báyìí pẹ̀lú òdodo nítorí pé àwọn tí ń bẹ nínú àwọn tírà tó lọ́n sọ kalẹ̀ yìí láwọn àròyìn òdodo ni ẹ̀ nídìí kọ́ takò ń tọ́sẹ̀lẹ̀ ìwọ náà wò wò Al-Qur'ani níbẹ̀ nítòsí rẹ̀ yìí dákun yẹ̀ wò àyà wò níbo ló ti rí tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ kan tó fún wa àròyìn tí ọ̀sẹ̀ wàláhì kò sí àwọn àròyìn tó wà nínú àwọn tírà yìí òdodo ni àwọn àtìrà tó síwájú náà àwọn àròyìn tó wà ń bẹ òdodo ní síwájú káwọn ẹni tí wọ́n láwọn ń tẹ̀lé ó tó tọwọ́ bọ̀ wọ́n tọwọ́ bọ̀ wọ́n yí padà eléyìí lọ́pàá làwọn àtàkàn fi máa takora wọn wọ́n lè ní jálílù ló ti ṣẹlẹ̀ ńgbọ́ báyà wọn ní bethlehem jálílù ṣe di bẹ́ẹ̀tùláhàm jenin ó ṣe di bẹ́ẹ̀tùláhàm wọ́n ń jálílù jenin làwọn Palestine pẹ̀lú wọn Bethlehem Baitulaham ẹnbẹ́nbẹ́ lò ní. ṣùgbọ́n ni ẹni tí ní ló ti ṣẹlẹ̀ ó tún yọ tó di Bethlehem níbo mi ní. bóò lọ̀rọ̀ kan náà ọlọ́sẹ̀lẹ̀ ló gbọ́n wọn sọ́n wọ́n tuntun tó tún yá ó tún ló kò ló ti ṣẹlẹ̀. tọ́jọ́ra wọn kò kúkú jọra wọn ò ní rí inú àkúránì gbòǹtọ́ lọ́wọ́ bá sọ fún ambẹ́ntàn òdodo ni. bákan oh, náà ah, wo mo lọ lọ́wọ́ ti dákọ nọ́mbà tí nọ́mbà kan ti dákọ nọ́mbà mi mo wá mo lọ lọ́wọ́ ti sọ pé ló ti ṣẹlẹ̀ tó tún sọ ọ́nà mi kọ́ sàn ni mo wá mo lọ lọ́wọ́ ti sọ pé ádámà la fún tó tún wá sọ ń bò mí pé no no hà ni mo wá la ilaha illallah ìbò lọ lọ́wọ́ ti wá sọ pé yọ ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ ètí ò ti ṣẹlẹ̀ retí ẹ̀ yọ ṣẹlẹ̀ gbogbo ń tọ́lọ̀ wọn bá fún aróyìn náà lọ́kọ̀ àyàn òdodo ni yóò ṣẹlẹ̀ èyí tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ èyí tó ti ṣẹlẹ̀ àbọ̀ pé bí kìí ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn èyí tó ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ torí pé pẹ̀lú òdodo lọ́wọ́ bá ti sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọba òdodo ó sọ̀kalẹ̀ pẹ̀lú òdodo ó sì kó òdodo sínú kí wọ́n máa ní tọ́fẹ́ dánù rẹ̀ tí ò ní jẹ́ òdodo kò sí. وأنزل معهم الكتاب بالحق bẹ́ẹ̀ ni máa fi tilkal kutubi min al-awamiri adilun kulluha ntí ń bẹ́ẹ̀ nù àwọn tíra tó síwájú yẹn láwọn àtẹ tọ́lọ̀ wọn bá fi pa wá ẹsẹ̀ báyìí mẹ́sẹ̀ báyìí gbogbo ẹ̀ náà ní ṣe dọ́gba kò sí nǹkan kan nínú àti ọlọ́run ọba tó jábọ̀ sí ẹ dákun ẹ̀yẹ wò ẹ bá rí ibi kan bá ti ṣàbòsí òfin tó ṣòfin kan ní ti àbòsí ẹ dákun ẹ ṣàpèjúwe rẹ̀ fún wa ká lè gba àwa láàyè rẹ̀ o ti fi tọ́lọ́mọ bá ti sàbòsí ọlọ́mọ bá sàbòsí fẹ́nìkan ibi tọ́lọ́mọ bá bá ti máa fò mí méjì kẹ́ máa fi dípò ọ̀pìn kan sàbòsí bẹ́ẹ̀ òun lọ́dọ̀kùnrin lọ́dọ̀bìnrin ọmọ wa jura wa lọ. bákan náà ibi tọ́lọ́mọ ti ní ẹ̀fọ́bìnrin dàdí ń tẹ́ fọkùnrin kò sàbòsí bẹ́ẹ̀ òun lọ́dọ̀ òun olólówó òun náà ló sì yàtọ̀ sáwà síra wa wọ́n ọ̀dá mi èmi ọ̀dọ́ kó ló ti wá yàn mí jẹ òbí tó gbé pa ṣùgbọ́n náà lọ́dà o nítorí bá ti ẹlẹ́dẹ̀ ló lè ṣe lò ẹ̀rú kan wá sí torí rẹ̀ ó pè lọ́rùn rẹ̀ tí ó wá pè nítorí ọlọ́run bò ń ṣe kọ́dà àbí tó bá fẹ́ sórí ibú ọlọ́mọdé àsórí ibú. tọ́ gbogbo ìbẹ́nu àwọn tíra tọ́lọ́wọ́n bá yẹn òdodo ni. òdodo ni tó ṣe pé a máa ṣe ìyapa a máa ṣe ìdájọ́ láàrin èèyàn méjì àti èèyàn púpọ̀ tí ìyàpọ̀ ẹnu bá ń bẹ láàrin wọn. wa ma ikhtalaftum fihi min shay' fa hukmuhu ila Allah gbogbo ń tẹ́ bá ṣe ìyàpọ̀ ẹnu nípa rẹ̀ ìdájọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ tani lọ́dọ̀ lọ ẹ wà lọ́sọ̀dọ̀ lọ. eléyìí tó túmọ̀ sí pé gbogbo ń tàn ṣe ti pa ọlá ìwọ̀n yẹn ti ẹ̀ lọ. ṣùgbọ́n wà tó ti pé fẹ́ẹ́nu ti pọ̀ jù àwọn èèyàn fò dòdò náà lọ́fà lẹ́ẹ̀fi ní rí káwọn èèyàn máa padà sí di alkitabu wa sunna náà láti parí jẹyọ kan títí tí ò ní tán. àbẹ́yìn náà rí ni ìjà míì ti wà wọ́n tó bí wa wọ́n ti ń jà mùsùlùmí sí mùsùlùmí jàmáà sí jàmáà lèmáàmù sí làdáni làdáni sí làdáni mi lèmáàmù kan sí lèmáàmù kan jama kan sí jama kan wọn wá parí ìjà yìí kò sí parí má tẹ bá para yín lọ ma tẹ gbára yín yà wò kò yẹ kó jù bẹ́ẹ̀ náà lọ. ẹ̀yin lẹ́sìn ká kuraani kí ló dé tẹ̀ dá padà sí ìjà kuraani kí ló dé tẹ̀ dá padà tẹ̀ dá padà sí ìjà sunna. níjọ́ tẹ bá ti rí káwọn èèyàn kọ̀ láti dá ìtọ́pàyàpọ̀ ẹnu láàrin wọn padà sọ́dọ̀ lọ sọ́dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀yin náà ti yẹ kẹ́ ẹ̀ mọ̀ dájú pé kí ni yọ wọn lẹ́nu ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu ní èdè ká gba ìdájọ́ lọ ìfẹ́ ẹnu ní èdè ká gba súnà nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam. liyahkuma bayna an-nasi fima ikhtalafu fihi. ọlọ́run sọ àtìrà yẹn kalẹ̀ nítorí kó lè bá a máa fi ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn nípa tó bá bí ìyàpọ̀ ẹnu láàrin wọn. eléyìí tó túmọ̀ sí pé inil hukmu illa kò sí ìdájọ́ kan àfitọ́ lọ́wọ́ kò sí ìdájọ́ kan àfitọ́ lọ ọlọ́run ló ní ìdájọ́ ọlọ́run ọba nìkan ló ní ìdájọ́ ọ̀dọ̀ rẹ̀ láti máa wá dájọ́ lọ. torí ẹ ọlọ́run sọ àwọn tíra yẹn kalẹ̀ kọ̀sán wọn kalẹ̀ nítorí kalẹ̀ bá a máa fi wọ́n sọ̀sọ̀ yàrá kò sì sọ wọn kalẹ̀ nítorí kalẹ̀ bá a máa fi wọ́n sọ̀sọ̀ mọ́tò kọ̀sán wọn kalẹ̀ nítorí kalẹ̀ bá a máa fi wọ́n sọ̀sọ̀ ṣùgbọ́n sọ wọn kalẹ̀ kalẹ̀ máa fi ṣòfin ni kalẹ̀ máa fi ṣèdájọ́ àwa sọ pé mùsùlùmí mùsùlùmí là wa àwa kì í ṣe kèfèrí mùsùlùmí là wa àwa kì í ṣọṣẹ bọ mùsùlùmí là wa àwa kì í ṣe aláta ẹlẹ́sìn là wa kì í ṣàdàlà àkàfún ẹ̀sìn là wa kàfún àfẹ òfin ẹ̀sìn wọn máa ṣiṣẹ́ lórí àwa kì í ṣe lórí ẹlòmíì àwọn èèyàn wá fa akẹ́kọ̀ọ́ rí wọn ní sẹ̀ríà nu àwọn òṣìṣẹ́ gbọ́ sẹ̀ríà wọn ò ní lólé wọ kèfèrí lórí orí mùsùlùmí wọn ti lò ó tọ́wọ́ náà wọn bá gbọ́ bí wọn náà bí tíra tó ń tẹ̀lé ìwé tó ń tẹ̀lé tó bá lófin wọn náà tẹ̀lé tẹ́lẹ̀sìn tiẹ̀ náà ló ṣe torí constitution country ó sọ pé kálukú lè ṣe tó bá fẹ́. ẹ̀sìn ti wá òfin tó mú wá nù àwọn àgbà bọ́lá ń jẹ́ mùsùlùmí kí ló dé tá àwa nílò lórí ara wa ẹ̀ wá ní kinní kan human rights human rights báwo ọlọ́run tó dá èèyàn ó ṣòfin ẹ̀yin wọn alẹ́ gbọ́n ti òfin tọ́lọ̀ ń ṣe lọ ẹ̀rí pé àgọ́lẹ̀ ẹ̀fẹ́ máa fi sọ̀rọ̀ gbàtẹ́ yìí olóbin tẹ́ ẹ tẹ̀lé ẹ̀ nílànà tẹ́ ẹ lè dì mú ẹ wá ní kẹ́ni tó ní ọmọ dì mú kójú ọmọ bá tiẹ̀ yín torí pé ẹ̀fẹ́ tẹ̀ lódodo ọlọ́wọ́ bùtà dídí sọ àwọn tíra yẹn kalẹ̀ àfi torí kẹ́lẹ́ fi sòfin àfi kẹ́lẹ́ bá fi sèmánà kẹ́lẹ́ fi sèlánà kẹ́lẹ́ bá sóríire ẹ̀ ti fẹ́ tẹ̀lé ẹni tó wá lófin tí ó tẹ̀lé ẹlòmíràn náà gbọ́dọ̀ tẹ̀lé subhanallah eléyìí ló ń bí ọ̀pọ̀lọpọ̀ wàhálà ọlọ́sọ tí wàá kalẹ̀ fún wa kò sí ní dàbí ṣe àbíká fi sọ̀sọ́ kò sí ní dàbí ṣe àbíká ẹ̀ máa fi pẹ́ ń wá àlùbáríkà àbí bẹ́ẹ̀ kọ́ ni alukuraani ẹ máa fẹsẹ̀ ní ìsìn tán fún ní appointment kíákíá ó kọ àwọn àbájọ ẹ máa ń sókè kuraani kí ló dé ẹ̀bà ń fi dúpẹ́ fọlọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni iṣẹ́ tí wọ́n fa alukurani sínú nísìn ọ̀hún wá sẹ́ mo fi alukurani yìí sun iṣẹ́ tí wọ́n wá àdá subhanallah ẹnìkan sẹ́nìkan yóò jí lóru yóò lọ gé alukurani òun fẹ́ ba tiẹ̀ jẹ́ òun fẹ́ da lọ́fà lóru subhanallah ṣé ń tọ́nà tuntun rẹ̀ sọ alukurani kalẹ̀ ọlọ́run bọ̀ sọ alukurani kalẹ̀ torí eléyẹn ọlọ́run ni yà kó ma bẹ́yìn náà fi fi nípa tí wọ́n ti yàpọ̀ ẹnu lórí ẹ̀. wọ́n á sọ alukurani di nǹkan àtẹrùbání tó ti pé tó o bá ti gba póòtì ọ selection ọ wọlé election níjọ́ tí wọ́n bá fẹ́ búra fún yín wọ́n wá ní ẹ̀sìn wo lẹ̀sìn rẹ mùsùlùmí ni wọ́n á gba alukurani lé ọ lọ́wọ́ wípé mo fi ọlọ́run ọba búra ó ṣe fi búra àmọ́ àgbọ́dọ̀ tẹ̀lófin inú ẹ̀ subhanallah tó fi jẹ́ pé alukurani ṣe é búra ṣùgbọ́n ẹni ká má tẹ̀lé òfin tó wà nú ẹ̀ ó ṣe é dẹ́rù báyàn amófin inú rẹ̀ nóò la ilaha illallah ìwọ ti gba alukurani àwọn afi ń búra ó sì mọ̀ pé nǹkan ló fi sòfin nǹkan ló fi ṣiṣẹ́ ọ̀ sọ fún wa pé no ẹ̀fọ́ alukurani lẹ̀ àbí òye ìgbà tó jẹ́ pé kò ti dáa fún ká fi sòfin láàrin tìyín kí á lè túmọ̀ kí n fi búra yẹn ni pé kó lè mi ọ́ tó ti jẹ́ pé lánàá tẹ́yìn gbé kalẹ̀ kì í sì lànà òdodo kọ́ta fún mi níjọ́ tí mo bá ti kọ ìdájọ́ ẹ̀ tó ti jẹ́ pé lánàá tẹ́yìn gbé kalẹ̀ ó fi gbogbo ọ̀nà takọ́tẹ̀ alukur'an kí wọ́n lè túmọ̀ bó tí wọ́n sọ fún mi pé alukur'an dàbí ìwé mi ni ìwé òfin eléyìí ẹni constitution tó wà ń bẹ̀ ẹ̀ nídìí ẹ̀ kò sí tẹ́ fẹ́ fi ṣe ẹ ti lọ gbà kan wá lọ́dọ̀ àwọn òyìnbó irọ́ tóbi ká jíwó òlu ká kówó òlu jẹ òfin irọ́ tóbi ká máa fi rọ́ ká máa fi rọ́ lódodo òfin irọ́ tóbi ká máa tara wa jẹ á ṣe títì kalẹ̀ ògèdè gàrí lásán ládà sórí ọ̀nà á ọ̀sà ti ṣe títì á kówó mi á kówó jẹ títì lu wa ni òkè fi títì lu òyìnbó. àwa náà la kówó oúnjẹ òfin irọ́ tá ń lónu ẹ sì ní kí n máa falùkùránì búra pé tí mo bá dé ń lo ń sọ òdodo òdodo wá dà tí ọ̀bá ṣe constitution irú kọ́ lókun constitution iná ẹlẹ́sẹ̀ rí ńgbà wọn ṣe constitution tán lójúmọ́ constitution amendment àbí bẹ́ẹ̀ kọ́ ni tí ó bá jẹ́ ọkí ni wọ́n á amend amendment báwo tó bá jẹ́ kó dodo lọ́wọ́ amẹ́ kí náà amend ó túmọ̀ sí kó ti kò ju nbìkà yìí ó kúrú ju nbìkà yìí fàákùn àbí bẹ́ẹ̀ kọ́ ni ìtumọ̀ amendment ni ṣùgbọ́n àlùkòrò hàn kí lè fẹ́ sẹ́sẹ́ mbẹ́ láyà sí láyà sí ìlbọ́ọ̀tì min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid torí délé ọ̀dọ̀ wa jẹmọ wọn náà wàá gba kurani fún ọmọ abúra búra lórí kíni ọsọ kò ní fi búra wàá fi búra with condition tọba dé kò yàn kurani lọ máa lò ẹ ò ní fa kurani búra bẹ́ẹ̀ àwọn náà mọ ọjọ́ náà fi yẹ mùsùlùmí oríṣi mi tún wà sọ eléyìí túmọ̀ sí pé ọlọ́run sọ àlùkùránì kalẹ̀ kó lè bá jẹ́ òfin láàrin ẹ wo nísìn tí jẹ̀mọ́ kan àti jẹ̀mọ́ kan bá ń jà tẹ́ bá ní òkè ọlọ́run sọ báyìí náà àlùkùránì wọ́n nínú òkè sọ̀rọ̀ àlùkùránì àníkẹ́ ìtàkùnṣe láàrin wọn. a a lè fa àlùkùránì ìtàkùnṣe láàrin wọn àti ká máa wọ́gbọ́n àgbà ká fi tó. ọlọ́run bá sọ àlùkùránì kalẹ̀ kó lè bá jẹ́ ìwé ìdájọ́ láàrin àwọn èèyàn وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات ẹnìkan kún òsì ṣe yapa o ẹnìkan kún òsì yapa nípa àwọn tíra tó lọ́wọ́ bá sọ kalẹ̀ yìí o ẹnìkan kún òsì yapa nípa òdodo tó lọ́wọ́ bá fi ránṣẹ́ sáyé yìí o àyà àwọn ẹni tá a fún ní tíra la ilaha illallah ìyẹn ni pé lẹ́yìn ìgbà táwọn èèyàn bá mọ̀ tán tí ìmọ̀nà bá dé àárín wọn tí ìmọ̀lẹ̀ dé àárín wọn ìgbà náà ní sìnà tó máa dé níyàpọ̀ inú wọn ṣẹlẹ̀. wọ́n máa tẹ́lẹ̀ fẹ́fẹ́ yìí ìlẹ́lẹ́dẹ́ iná ojú ẹnìkan ò sí yàpọ̀ ẹnu nípò òdodo tọ́lọ̀ fi ránṣẹ́ òun ẹ̀yà àbàwọn ẹni tá a fún ní síra. min ba'di ma ja'atuhumul bayyinat lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ yìí ti àgbèrè àgbèrè ìtúsẹ̀lẹ̀ láàrin wọn àbòsí ìtúsẹ̀lẹ̀ láàrin wọn ni ló mú wọn yapa lẹ́yìn ìgbà tí tíra wọn tó ti sọ̀kalẹ̀ àwọn talẹ́ni tó lọ́wọ́ bá ń bá wípé wípé wọ́n ti yapa nípa tí wọ́n ti yapa nípa òdodo tó lọ́wọ́ sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá fún wọn ní tíra wọ́n ní àwọn tó lọ́wọ́ gbàdéwò pẹ̀lú eléyìí wọn náà làwọn Yahudi àtàwọn Nasara ìyẹn ni pé yàpọ̀ ṣẹlẹ̀ láàrin wọn àti lẹ́yìn ìgbà títí ra dé lẹ́yìn ìgbà títí ra dé tí màá dé ìgbà náà ni wọ́n tó yà pa wọ́n máa tẹ̀fọ́rọ́ kọlọ́dé ìnà òtò dábà ilá mẹ̀mbáàdì máa jẹ́ àtúmọ̀lùbẹ̀ yẹn fún òkun yẹlẹyẹlẹ àwọn ẹni tá a fún ní tíra àfi lẹ́yìn ìgbà tá láyé kété dé wá bá wọn ìgbà náà wọ́n tó pín yẹlẹyẹlẹ wọn làwọn Yahudi àti Nasara ẹ̀rí nínú ìyapa tó ṣẹlẹ̀ láàrin wọn onípápá kan ni wọn pé kejì ń kèfèrí yahudi ní nasara kèfèrí ni wọn nasara ní yahudi ńkọ́ kèfèrí làwọn náà wa qalat al-yahud laysat an-nasara ala shay wa qalat an-nasara àlẹ́ al-yahud ala shay wa hum yatluna al-kitab yahudi ní nasara jama kankan kèfèrí lásán nasara náà ní àwọn yahudi wọn jama kankan àwọn kèfèrí lásán. وهم يتلون الكتاب أو أنت كثيرة كذلك قال الذين لا يعلمون مثل قولهم بين لو أنت يوم مثلا لو أنا صورهم ẹ̀rí pé ọlọ́ya oní ìpolóró kọjá máa kankan àbí bẹ́ẹ̀ kọ́ ni ìdínú tí olóró náà fi jọ lọ́ya tọ́ olóró náà ti gbọ́ lọ́ya ńkọ́ kọjá máa kankan ìdínú tí ọya náà fi lè dolóró so báwọn náà ti fèrè nu ní kálukú fi mójútó kẹfìrí tiẹ̀ kálukú gbé tiẹ̀ lárugẹ pé kí tó wọn má parun kí tó wọn má parẹ́ kódà àwọn fẹ́ẹ̀ máa tọrọ pé kíjọba náà tún máa ṣe bọ́jẹ́tì fọ́rọ́ kó ṣe bọ́jẹ́tì fọ́yà kó ṣe bọ́jẹ́tì fẹ́ẹ́gùn kó ṣe bọ́jẹ́tì fún oríṣiríṣi àwọn òṣàkúlù pípé tí wọ́n ń kó káyé nítorí pé kí ni àwọn náà fẹ́ kí ni táwọn ti ọ̀parun. ìdẹ́tẹ̀lẹ̀ ìdúró bá yé wa ọlọ́run bá ní wọn ò ṣe yapa àyàfi lẹ́yìn ìgbà tí tíra dé wa bá wọn nínú yapa tó tún wà ní wọn òun náà ní yapa tó ṣẹlẹ̀ láàrin wọn nípa Ànábì Ìsá ọmọ Maryam alayhi salam tápà nínú wọn ní àwọn Yahudi wọn ní ọmọ tó ṣe pé ìbàjẹ́ ló bí ni wọn ní ìbàjẹ́ ló bí Ànábì Ìsá alayhi irọ́ ni wọ́n pa àwọn Nasara wọ́n tún lọ́mọ ọlọ́run ní wọ́n tún ní mẹ́ta lọ́kàn ọlọ́run ní ìyapa náà gbogbo ilé èèyàn kan kó ló ti di nǹkan mẹ́ta bá àwọn náà wípé òtù tó wà mẹ́ni ò lè yé yín á àdúgbò ẹ̀ tí irọ́ ò lè yá wa òdodo là ń fẹ́ àfẹ́rọ́ òun kan ọlọ́run òun kan ọmọ ọlọ́run òun kan mẹ́ta lọ́kàn ọlọ́run ẹ̀ wá mú kan ètò ìsìnkẹ́ ẹ̀ mú náà ni pé ẹrú ọlọ́run torí pé lọ́n lámìẹ́lẹ́ dẹ̀ wàlámìẹ́wòlẹ́ dẹ̀ wàlámìẹ́kùnlẹ́hù òfò wọn àhàd kò bí ma ẹnìkan ò bí kò sì sí nǹkan kan kò sẹ́nìkan tá a lè fi ṣe àkàwé àbáfi ọlọ́run wa. ẹgbàgbọ́ kó lé ẹsẹ̀ tọ́lọ́run bọ́ orí ẹ̀fìkẹ̀fẹ̀rí sílẹ̀. otu bámà àbámọ̀ ododo kò náà lè déyàn á máa ṣe ńgbà tí ò lè sẹ́rí padà di eléyìí eléyìí fi hàn wá wípé àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà míì wọ́n ti jọ wà ẹ̀ẹ́ni gbọ́ áwọ̀ láàrin wọn títí tí o fi di pé màá dé gbàtí màá bá dé wọn tó di pé wọ́n wá mọ́. wọn náà wà lọ́ba bẹ̀rẹ̀ ní ọba dìbò wọn kọ́ ìṣura wọn subhanallah nǹkan kan náà láti mọ̀ yín ti tẹ́lẹ̀ jama kan náà níyì wọn bá ní ara ah, tàfà alágbájá làwọn ṣe àwọn ilé yòókè tàfà alágbájá kó ló ti jẹ́ bẹ́ẹ̀ nítorí àwọn ọmọ israẹli ló ń sẹ́yìn yẹn nítorí àwọn alòkè dáàbì tó síwájú lọ ṣẹlẹ̀ láàrin tìyẹn ẹ má jẹ̀bi wọn táwọn tó ṣe pé ìgbà tí màá dé tán ẹnì sì pẹ̀lú ẹ̀ ìyapa wa di títí ní máa bí òun náà ní ká má fẹ́ gbà kó dodo ká má fẹ́ gbà kó dodo ìní máa bí kí ìmọ̀ bí yapa àmọ́ tá a bá ti fẹ́ gbà kó dodo ó dájú wípé òdodo ò lè pé méjì ẹyọ kan náà lòdodo ọmọ jẹ ká di òdodo mú lọ́dọ̀ ẹni yòówù ọba ti wá ká sì kọ ìbàjẹ́ níbi yòówù má ti ń bọ̀ ká máa tara ntáwọn èèyàn ń sọ ká máa mọ òdodo wọn yàtọ̀ sírọ̀ wọn ká máa máa tara tí wọn gan mọ òdodo ipe ńgbà tó jẹ́ pé lágbájá lọ sọ náà lòdodo rárá ẹni tó sòdodo ó lè kúrọ́ ńjọ́ mi torí de eléyìí eléyìí ó fi hàn wá ipe ìyapa míì náà ti tún ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí náà lẹ́yìn ìgbà tí màá dé kọ̀yẹ́kọ̀ ṣẹlẹ̀ kọ̀yẹ́kọ̀ ṣẹlẹ̀ nítorí yẹ òun náà ní kí kálukọ́ mọ owó òdòdó gbogbo ibi tó bá ti ró òdòdó kò dì mú mọ́ wọn á fi dá fìtì nàlẹ̀ gbàtí wọ́n ti dòdòdó mú yẹn kí ló dé tó fi ń sin nǹkan bá ẹ̀rí tí mo gbọ́ báyìí báyìí báyìí mọ́ fi dá fìtì nàlẹ̀ torí pé ọ̀nà olófin dá fìtì nàlẹ̀ ọmọ asọ̀kùn yẹn àbá àfihàn ọmọ nǹkan tẹ̀ǹkan tẹ̀ra yín jẹ́ káyé àwọn pé wàá lọ sẹlẹ̀ àwọn sọ fún pé olùmọ̀tì alùpùpù ọmọ jẹ kí ni ṣẹlẹ̀ subhan torí délé gbèsù a gbọ́dọ̀ torí pé ìmọ̀ ti bẹ̀rẹ̀ sí ní tànká láàrin wa káwa di ẹni tí wọ́n dá fìtí náà lẹ̀ tí wọ́n á mú kí àwọn kọ́ wọn kórè wọn pa wọn lọ́nà wo ọgbọ́n kankan lọ béèrè kí ni ìdájọ́ nǹkan ntẹnìkan sọ wọn ni ẹjọ́ kí ni ìdájọ́ nǹkan báyìí wọn ti sọ fún àwọn akẹ́ àwọn kan ti sọ báyìí àwọn kan sọ báyìí báwo nítorí ẹ kí wọ́n ti béèrè nípa ntọ́ọ̀mù wọ́n lè bá àtàlàyé ntọ́ọ̀mù fún ọ kọ́ ọ̀tara rẹ̀ máa ntọ́ọ̀mù yìí pé kọ́ máa ṣe ìbéèrè ní ìbéèrè ẹni tó fẹ́ ṣe ìdánwò mọ́ta lọ́mọ́jù nítorí pé ńgbà tó máa ti ṣe ìbéèrè láti mọ́ta lọ́mọ́jù wàá dá wàhálà lẹ̀ nítorí pé ńgbà tó ti gbọ́ níbì kan ike báyìí báyìí lọ́rọ̀ rí ètí ti so dodo nu o tún gbọ́ ń bò mí àwọn náà ní báyìí báyìí lọ́rọ̀ rí ètí so dodo nu ọwọ́ á mú ìtẹ́ nìkan wí o tún fi kọlu tẹ́lẹ̀ yẹn àwọn kan ti sọ báyìí nǹkan kan tó lọ́ba àdìgbò ti ọmọ òwò pé tọ̀ ọ̀fẹ́ dá wàhálà lẹ̀ wọn ló sọ̀rọ̀ sí ní sọ ká pé ẹnìkan ọmọ nǹkan kan ẹnìkan ọmọ nǹkan kan ẹnìkan ọmọ nǹkan kan ẹnìkan ọmọ nǹkan kan wàhálà ọ̀bà àwọn èèyàn bá pín ìwọ náà sì pín jàmá mùsùlùmí lọ sí di pé apá kan nínú àwọn mùsùlùmí wọn wò pé àfikẹ́ni kan sọ̀rọ̀ káwọn tó fi ti sẹ́ sọ̀rọ̀ tẹ́ni ká bá sọ ní final à àìmọ́ iye ìgbà sọ pé tó bá sọ̀rọ̀ nítorí pé final yóò jẹ́ tí ò ní dùn mọ́ ìwọ náà ló ti ti kóra rẹ̀ kótó oníjọba sọ ní final ó ti sọ tí ò ní tí ọlọ́run wọ́n sì ti finalize ẹ̀ sẹ́wọ̀n pé túláàsì túláàsì ọgbà tó tó pé final torí délé ẹ̀jẹ̀ apáyọ̀ lọ ẹ̀jẹ̀ a máa fi máa dá wàhálà lẹ̀ lẹ́yìn ìgbà tí màá ti dé ọ̀wárì ó wà nínú òfin ṣẹ̀ríà tí wọ́n ọba mà ìdájọ́ rẹ̀ ní fẹ́tálú ahla dhikri in kuntum la ta'lamun ẹ̀ ti àwọn ẹni tí mọ̀ sẹ́yìn ọ̀ma ọ̀nà sẹ́yìn mọ̀ wá gbà sí béèrè gbogbo tí o bá fẹ́ ṣe béèrè ń pa rẹ̀ jẹ́ ọ já sí pé bùkátà ló ní láti mọ nǹkan ló fi béèrè àkọ́kọ́ nù. má jẹ́ ọ jẹ́ pé nítorí pé gbogbo èèyàn ń béèrè àìsí ń bẹ̀ láì bá wọn dá sí ló bí béèrè rẹ̀ ìtútùmọ̀ sí pé ò ní nídìí fún un jẹ́ kí nídìí ọ wà fún béèrè rẹ̀ kó tó béèrè pàápàá jùlọ kọjá tó ń tẹlẹ àbí tó ti tẹlẹ lọfẹ sì béèrè ń parẹ kì í ṣe tó ṣe kó ṣeé ṣe kọ tẹlẹ tí ó tẹlẹ tó béèrè. ẹlẹ́ẹ̀kejì bẹ̀rù ọlọ nípa tó ọfẹ́ béèrè yẹn kó o rí pé ọfẹ́ lò ó tí wọ́n máa sọ ní ṣe òdodo fún ọ lọ́fà lórí béèrè kí ti pọ̀ kàfẹ́ dájọ́ lé díjọ́ tó fi ṣèdáwó fẹ́ lómi. ẹlẹ́ẹ̀kẹta. wọ ẹni tó fẹ́ bi léèrè yẹn sọ́kàn rẹ balẹ̀ sí ìmọ̀ rẹ̀ ìwọ ọ̀mà lódodo iná fi ń béèrè àwọn olùmọ̀ràn ti lọ lọ́kàn rẹ ó fi balẹ̀ sí ìmọ̀ rẹ̀ ńgbà tó ọmọ wọn láwọn oríṣiríṣi àmì wà tó fi máa mọ̀ pé yẹ kí n bì ta kí tara rẹ̀ mọ̀ ìgbélé yìí ń bẹ́ẹ̀ ti bí tó sì sọ ń tọ́mọ̀ fún ọ lódodo láàrin rẹ̀ tọ́lọ̀ tó náà fi ń sin lọ́n máa fi sin lọ́n kò ní ìdìbò tó lọ bí ẹlòmíì nítorí gbà tó máa ti ń gbé yẹn méjì mẹ́ta mẹ́rin ó rí pé bí wọ́n ti pọ̀ sí ńgbà mi lọ́rọ́ pọ̀ torí ntí kálukú gbọ́ ntí kálukú ká ntí kálukú mà ẹni ò fi máa dá. ìwọ ọlọ́wọ́ wàá gbìyànjú láti dín wàhálà kù wọ́n bá ti bí ẹnìkan ti tó Allahumma tó ń hàn sí wọn náà pé àná ni ti ń sọ fún ọ yìí àbọ̀ ń gbọ́ lẹ́nu èèyàn méjì mẹ́ta pé ohun tọ́jọ́ bẹ́ẹ̀ àná ni o lè tún béèrè yẹn sí láti rí kó o fi mọ òdodo kìí ṣe nítorí kó o lè bá fi dá wàhálà àbí rúgúdù lẹ̀. lópin ìgbà tá a bá mójútó rú àwọn nǹkan báyìí ìmà bó bá dé sàárín wa yóò máa fa wàhálà. á jẹ́ afẹ́fẹ́ máa ṣèdánwò àwọn èèyàn ní ètò òsì tọ́ bẹ́ẹ̀ nítorí pé njẹ́ àmà ń sin mà nídìí ẹ̀sìn níṣẹ́ lọ́yẹ̀ ká máa mọ̀ pa afẹ́fẹ́ fífẹ́ ọlọ́ni báwo yẹn bẹ̀yìn náà ntọ́fà sábàbí tọ́fà sábàbí ìyapa lẹ́yìn ìgbà tí màá dé oná làbòsí àbòsí láàrin àwọn èèyàn ọ̀tẹ̀ láàrin àwọn èèyàn àgbèrè láàrin àwọn èèyàn òní máa bí kí ìmọ̀ kó bí ìyapa ìlú máa ń kí ìmọ̀ kó bí ìyapa. torí de ilé ìtẹ̀jà sọ̀rọ̀ àfàlóṣù tẹ́bá lẹ́nìkan sọ̀rọ̀ kan tó tọ́ bá ń bẹ́ẹ̀ ẹ sọ pé nítorí sọ yìí ó ṣe déédéé ṣùgbọ́n eléyìí ó dẹ̀ káàtó ìdí ní báyìí báyìí báyìí báyìí báyìí ìwà ti gbé láti pílà àbí láti lẹ́tù wá lẹ́tù wá kótó àbí òye ọ torí délé ẹ má dá wàhálà lẹ sáànù àwọn olùmọ̀ màtí ẹ bá ti mà tí màá bá ti dé sáwùjọ ó kù sọ́wọ́ àwọn èèyàn wọn wọn fi dárúkú dulẹ̀ láàrin ara wọn. فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه لما ترى الله سؤال القرآن قال إن تنفع يقوين لنا ويهودي نصارى أتعلم تسواجه القرآن ترى سقاله ولم في الشيء منا أفتي فيني منا fáwọn olùwàgbọ́ òdodo lọ síbi kíni òdodo gan nípa táwọn èèyàn ti yàpọ̀ ẹnu lé lórí ṣáájú àmọ́ àbámọ́ ni àmọ́ kíni òdodo àbámọ́ ewu lòdodo láàrin ìjọ sáde àti sànde àti jimá nàám ọjọ́ jimá ewu lòdodo láàrin pàǹdàbí ìfẹ́ irú ọlọ́ni òjíṣẹ́ ọlọ́ni àti pọ́nmọ́ ìdènà ni àti mẹ́ta lọ́kàn ọlọ́ni àti bọ́lọ̀ nǹkan lò náà àti kọ́ ọmọ ọlọ́run ni ewu lòdodo ètí sòdodo ni pé ẹrù ọlọ́run ọba ni ewu ni òdodo láàrin wípé tí ọba jẹ́ yọ̀húdí òtí jẹ́ èèyàn tó ti dẹ́nu sọ́rọ́ òtí máa nà ewu lòdodo kò nu gbogbo ẹ̀ òdodo ni pé inna dínà inda Allahi al-Islam ewu lòdodo nínú ká fọwọ́ ọ̀tún jẹun àti ká fọwọ́ òsì jẹun. ìwọ lódodo pé ní ti ṣe ọ̀sọ̀lá oníkàkìrún kájó àti ká lùlù látàdíreke àti ká sì dúró kírun ìbádà makhsusa ìwọ ìbádà makhsusa àbùrọ̀ máa tàdíreke kúrò kírun sọlá tó wọn subhanallah fahadà allahu alladhina amanu lima tẹlẹfu fihi min alhaqi bi idni ọlọ́run fi àwọn olùgbàgbọ́ òdodo mànà lọ síbi ní táwọn ti yà pé ẹnu nípa rẹ̀ pẹ̀lú yọ̀ǹda rẹ̀ èwo lòdodo nínú pé ńgbà tó náà bá dá sánmà àtìlẹ̀ tán láàrin jọ mẹ́fà ọ̀rẹ́ tàbí kọ̀rẹ́ sọ̀rẹ́ àjọ rẹ̀ ọ̀rẹ́ ọlọ́run kò dodo hàn wá ṣùgbọ́n àwọn ètò àánú sì náà sì tún wà nù sí náà ti sìn kó ń sinmi ṣé ìwọ lọ́rẹ̀ ìyàwó lọ ọ̀ ń bá a sinmi <laughs> abẹ́ rí nǹkan mẹ́ọ̀ tó ń torí de ìwọ lọ sọ pé ọ̀rẹ́ ọlọ́run tààrà lọ́kùn àǹdárì ìwọ ló sì ń sinmi ìwọ lọ́rẹ̀ tó ṣùgbọ́n lọ́ba ni wọ́n máa mẹ́tẹ̀ẹ́ náà mí lọ́wọ́ bẹ́ẹ̀ àárẹ̀ ìṣàwọ̀ lọ́kùn gbogbo ń jọ́sìn yàgbọ́ nípa rẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ ara là yíyé ké nípa rẹ̀ náà Al-Qur'an sí agbára wa la fi mọ̀ náà ní rárá bí ìdìnnìlá bí ìdìnnẹ́ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run adúpẹ́ fọlọ́ wallahu yahdi man yasha'u ila siratin mustaqim ọlọ́run bá máa fọ̀nà mẹ́ni tó bá fẹ́ lọ sí ojú ọ̀nà tọ̀tọ̀ bára ìdáyà tó wà níbi ìdáyà orísun méjèèjì náà ìdáyà ìdáyà tó dìlálẹ̀ tó wà wàhídáyàtò tawfíìkọ méjèèjì lọ́wọ́ àná ayá yìí pípẹ́ ọlọ́run bá fi wá mọ̀nà ó sàlàyé fún wa ó sì fi wá mọ̀nà ó sì rọrùn fún wa láti tọ́jú ọ̀nà tọ̀tọ̀ à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dà kùn jọ̀wọ́ kó ràn wá lọ́wọ́ lórí àtijọ́ ọ̀kan nídìí ẹ̀sìn òdodo èyí tí ṣe ìmánì àti dídì òdodo mú èyí tí ṣe títọ́ pàṣẹ orípa anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọlọ́dàkùn jọ̀wọ́ tí wàá lọ́kàn nínú ẹni tí ó mọ̀ pépè lọ sí díẹ̀ sí wọ́n ọlọ́run ọba gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ kájà ẹni tí ó mọ̀ fún ní ẹrù ọdún tí ó sì máa ń ṣe ìkìlọ̀ fún ni ọlọ́run ọba tí wàá lọ́kàn nínú ẹni tí ó mọ̀ tíra rẹ̀ tí ó ti ṣe ìdájọ́ tí a mọ̀ fi mọ̀ òdodo nípa ti àwọn èèyàn ṣe ìyàpọ̀ ẹnu nípa rẹ̀ ọlọ́run tí wàá lọ́kàn nínú ẹni وأستغفر الله العظيم لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Thank you.